mọ́jú àbúrò fẹ́ máa lẹ́nu tí wọ́n ti gbà yí pé tọ́gbà òkè ò bá tiẹ̀ rí ẹni àwọn èèyàn ò ní rí ẹ kábọ̀ torí àwa yà á ara wa báyìí àfi gbọ́n ní ẹ̀ dáadáa. ẹ dúró náà o ṣọkọ ẹni ẹ wọ́n bí ẹni ṣọkọ ẹni mo sùn tì àbọ̀kọ sí i ni o ẹ dá mi lóhùn ṣé mo pé mi ò tí sùn mọ́ ọkàn yín mi ò tí gbé sàárà mi dọ́dọ̀ ọkọ yín tí ẹ ò bá ṣọ́ra. ó ti ẹ̀ lè gbọ́kọ mi. wo tó o bá fẹ́ ṣe èrè tí o fẹ́ kí n kọ́ ṣe mi ìfọkànbáyọ̀ ṣeré o. àbí tó o fẹ́ gbọ́ tó o fẹ́ gbọ́ mùdùmùdù àyà mi yìí tí ẹ ò bá ṣọ́ra tẹ́ ẹ bá tún dá sí ọ̀rọ̀ mi ọkàn yẹn á jẹ́ ń bẹ̀. ó tún sì lẹ́nu ó tún sì lẹ́nu ó máa tẹ́ ni túnde lórí túnde lórí túnde lórí túnde lórí túnde lórí alágbèrè ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ aṣẹ́wó ẹlẹ́dẹ̀ aṣẹ́wó ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀. kí ló ń ṣe fún yín kí ló ń ṣe fún yín jẹ́ pa mi. mo ò rí bẹ́ẹ̀ rí ó tún sì lẹ́nu ó tún sì sọ̀rọ̀ abẹ́pani ṣé wà lówù yẹn kó má gbọ́ ó tún sì lẹ́nu ó sì sọ̀rọ̀ kí lójúmọ́ mọ́ kò dẹ̀ tún máa ṣe báyìí mùdùmùdù àyà wà á fi gbọ̀kọ̀ níbo ló ti ṣe yẹn. ó kẹ́ yóò dá o kò dá o. báwo mo bá ṣe dá sọ̀rọ̀ kó ẹ̀dá kẹ́ ẹ̀dá kí tó mọ̀ bóyá sọ̀rọ̀. mo máa ń kọ́ lójú rẹ̀ inú rẹ̀ ọ̀bọ̀rù aṣẹ́wó oníṣẹ́kùṣe inú rẹ̀ ọ̀bọ̀rù ẹlẹ́ẹ̀lẹ́ lójú tí mo ṣe máa lọ nìyẹn ọ̀bù olóòórùn. olóṣèlú olórí burúkú ọ̀bọ̀rù. bó ṣe rí a máa bọ̀dí ṣé tábà dá sẹ̀ríà fún hmm. kò ní mọ̀ pé ohun tóun ṣe yẹn ò ṣe nǹkan tó dáa lójú ọmọ ọmọ tójú sí ìpàdé mi ò rí rẹ́rìn ah, ó tún lẹ́nu òun á fi mòdòmódò gbọ́kọ tèmi. ọkọ èmi. alẹ́jọ́ bá dánwó ẹ̀wò. Ah, ẹ dúró ni wọ́n sọ ọmọ fún mi jáde jàdí báyìí ẹ ṣe wọ́n fẹ́ sọ ẹ́ di ẹ̀yìn ẹ̀bà ni tí wọ́n rọ gàrí sínú etí ẹ̀ ìgbà wọn ni wọn ò ní dá mísí tí wọn máa tẹ̀bà nínú etí ẹ kí ló ṣe gangan fún ọmọ fẹ́ bọ́. ṣe ṣe ṣe bí sùlíyà àti àdíjà ni wọn lè mi lọ bá ọkọ kádíjà sùn. wọn ní ó lọ bá ọkọ kádíjà lájọṣepọ̀ mm. ẹ dúró náà ṣé ọkọ tí wọn lọ bá lájọṣepọ̀. ọkọ wọn kọ o. wọn fìjà lẹ ni ìjà wa gbó níjà mọ àwọn gangan alápẹpẹ nìjà fẹ́ gbè báyà mi àwọn dà kò sí wàhálà ń tà sèrè sórí ọkọ àwọn méjèèjì ń gangan ó mm. lọ bá bá wá wọn lájọṣepọ̀ wọn dúró báyìí digbin ni bígbà tí olúmọ tó tó tó tó dúró torí nǹkan fẹ̀yìntì ni wọ́n ṣe dúró tì ọ́ ọgbọ́n ṣé lẹ́yìn ó ti tán. ara o kò tán o fẹkẹ tún ná wọn tẹ bá tún rí wọn. kí n nà wọn hmm. àkànkẹ́ tó fẹ́ nù hmm. kò sí wàhálà ijó abárí bíi báyìí òun ni bí wọlé ìwọ rèé bomi kó wọ balùwẹ̀ lọ kó lọ fọ gbogbo ilé ìdáhùn kó lára rẹ tó bá ti wá wẹ̀ tán. àní ọ̀rẹ́ àta wọn lẹ́nu bóyá àta hello hello hello hello ah. ah, hello hello hello. wọ́n ká ìsìnkú bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn. Oh, hello o oh, baby wo. ah báwo ni. ẹ ká jí mi máa máa wojú ẹ máa bẹ̀ já o ah. kí ló ṣe gbogbo àwọn nǹkan wo tí wọ́n kó tó mọ̀ pé owó nǹkan kó mọ̀ nǹkan jù gbogbo nǹkan tó rẹ̀ ṣe ọlọ́run ní dání dúró níbi eh, nǹkan ayọ̀ ẹ o ọjọ́ ayọ̀ ẹ o ò ní rí ogun obstacle Eh. obstacle ló fẹ́ jẹ́ you are an obstacle in my life àmọ́ mo dẹ̀ ṣe You are eh. you are a murderer eh, you are a murderer you are a murderer. gaji You sorry ẹ ẹ bila take it off ẹ sorry gaji Hey, ẹ you mean? sorry to my jack pé ẹ àfa mọ́sálásí wa àbí mo mọ́sálásí wa ló bá mi dán wò irú nǹkan tó dán wò mo lè má dé mọ́sálásí n kírun mọ́ kọ́ bá mọ tó kámi lára dé. sori tó bá ṣe ń bẹ̀rẹ̀ oríire. ìyá máa ń lọ sọmọ sọmọ pé ti jẹ́ kó máa lọ sọmọ pé ti jẹ́ kó máa lọ. níbi ọ̀rọ̀ oríire. yóò stupid yóò stupid. dadi dadi dadi dadi dadi mímí sọ̀rọ̀ owó tó àkọ́kọ́ ọ̀hún ní lọ́gbàdo. ayé mi ti bàjẹ́ kí ló ṣẹlẹ̀ yẹ́ kí ló ṣẹlẹ̀. Ah. ó kélé ah. kí ló ṣẹlẹ̀. akẹ́kẹ́ òun sá ni. Eh, dọ̀tún ọlọ́run eh, ah, kí ló ṣẹlẹ̀ ah ó ṣe àkànkẹ́ mọ́ o ti di àgbá kì o ṣé ọ̀lù kan kò rẹ̀ wọ́n rárá ni. ó rẹ̀ mí tì mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni jẹ́ àwọlé. ẹ ìjọ tó lọ tó bá jẹ́ pé ó rẹ̀ ọtí èmi ò mú wàá pẹ́ lórí ẹ o sórí lè ta sí i láì jẹ́ pé mo wọ ọkọ̀ gẹ́dú ẹbí mi ti fẹ́ mọ̀ mélòó ni láìfọ àyà mi tó kù. ó ṣe ń ṣe báyìí ó kèlè ó ṣe ń ṣe báyìí jẹ́ àwọlé. kọ́ mi jù bẹ́ẹ̀ lọ mo ṣe wà yìí mo ti paralyze. orí wà lára mi. orí bóyá kí n fi lè ilé ẹ̀fọn gbà náà kọ́ra yìí ní wàásọ ah. mo ní jáde mo ní kánpẹ̀ mi wèrè ó sàn. ó kélé. ẹ jọ mọ tẹ̀lé mi o mọ tẹ̀lé mi o. àṣẹ kò tí ẹ lé ó dẹ̀ lẹ́nu òṣì ah. èmi lọmọ yẹn máa gbà fún ọ ah. èmi ni. ó di dandan ó gbọ́dọ̀ gbà fún ọ ẹ eh, ó tiẹ̀ bí mi pé kí ni mo bá bọ̀ látọ̀dọ̀ àkànkẹ́. òdodo máa ní àkànkẹ́ pépéré ń pè é báwo lọ ọ̀run ò lè da gàjí ó da Ah, tí mo lọ tí mo bọ̀ tí mi ò bọ́ ọmọ jẹ́ tó bá ń gbọ́ oyin àti ó fi oyin sí ó fi gàn sí ni o. iye àkànkẹ́. yéé àkànkẹ́ àkànkẹ́ hmm. nígbà tí tí ta bẹ̀rẹ̀ ta fún ọmọ wíṣọ báyìí pé kí má sí bẹ̀rẹ̀ hmm. àkànkẹ́ ń gbá bọ́ọ̀lù ó sọ̀ ṣeré ni àbí gbà tí ọláyínká peter bá sọ̀ bọ́ọ̀lù. nígbàgbà ah! ìgbòho ìgbàgbà ah! bó ṣe gbà lè fi náà ra mọ́ bó ṣe gbà ó pa mí tán díẹ̀ lóko mo kàn fi ṣe pé kàkà kóbìnrin pa mí láyò máa fọgbọ́n sí nínú pọ́ọ̀kùnrin sí o. kò tiẹ̀ nídìí kò nídìí kò fẹ́ o fẹ́ o fẹ́ continue láti máa ṣe exaggeration wèrè yẹn lọ. o nídìí ìgbà tó lè ní kó ń play bí ká ọláyínká peters ah! èyí tó kù ti lọ. ó pò pò àti fúkìkì ó gbá kọ́nà ó tún gbà wọlé láti. èmi èmi wà wọ pé bákan kẹsẹ ní bọ́dì yẹn pé bọ́dì lásán ló máa ní ni pé kò lè mọ́ lò. Ah, ó kàn yẹ pé ó fẹ́ pa mí ah, ó fẹ́ pa mí kì í rẹ̀ ara mi kí ló ṣẹlẹ̀ máa ń pa wà ní mo gbọ́ èmi ò gbọ́ ó máa ń pa wà ó lò mí débi pé ọ̀pá ẹ̀yìn mi fẹ́ rí jábọ̀ àmọ́ ìpínlẹ̀ wa ò pé kàkà kí obìnrin pa mí láyò báyìí mo kàn fọgbọ́n. òní. mo ní irú ẹ̀ kan kọ́nà kọ̀tẹ̀ lọ fi ṣe kò ń kẹ́fẹ́ mi náà. ipe kò kàn dáhùn ẹ̀ bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ ní irú wọn kan o ènìyàn tí mo kàn ní mm. ọdún yìí ní òsè seventy five ọgbàdùn wọn dáadáa o kókó arúgbó a máa dùn. òde ní ẹ ni kí ló ṣẹlẹ̀. ṣé òun ronú rárá ni. kí ni ó fà yín o. ṣé àkàkẹ́ ti wọ seventy five irọ́ òkò àníwò èmi ló ní seventy five sákànkẹ́ ni wàá gbogbo ọ̀dà abáraga jí òyà ni. bí irú tiẹ̀ ó wá ń lọ sọ pé ìyẹn ìyá kan tó yẹ kó ti kú seventy five ọ̀dẹ̀ ni ẹni. má bà mí sọ kí n jà rẹ̀ máa jẹ kókó arúgbó. máa jẹ nǹkan mi ò jẹjà kókó arúgbó kókó arúgbó kọ ọmọ ti gbọ́ kókó mi dán ni. tó bá jẹ kókó arúgbó mi báyìí bí kò ọmọ lọmọ ni ah. ah, tọmọ fi ń já gbogbo ẹ. kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà Ọlọ́run ti fún ọ ní. gàjígàjì gàjígàjì ọkọ òkú kọ́kọ́rọ́ mọ ọkọ ọmọge ni ọ ìwọ òṣìṣẹ́ mọ́ṣúárì ìgàjọ ọkọ ọmọge ẹtí hmm. mo ti ní mójútó yìí tó ní yóò gbà fún ọ. ẹ jẹ́ kí n kàn fèsì yẹn nígbà yẹn eh. kò sí wèrè. Rose, I'm going to take one. pé ṣé ìyàwó làwọn eléyìí kò má béèrè pé kí lọkọ fẹ́ jẹ o dẹ̀ lọ gbé kínní òun lọ wẹ̀ tó bá dẹja tán kó kó bọ́ bí o bó ṣe fẹ́ jáde mò ń wò ẹ̀ àgídí òṣì náà máa máa lò ẹ̀ lọ́kàn lé ẹ̀ ní tọ́jú ọkọ yín ọkọ ló dẹ̀ tí wọ́n yìí àwa tá a da àjù márùn lọ èmi pẹ̀lú àwọn tó kù. wọ́n á nu ilé yàtọ̀ ah. sí mi. <laughs> Ah, ẹ rọ́ọ̀sà ní ìmọ̀ pé ẹ̀yin lẹ wà ń lè ohun tí mo gbọ́ èjò ohun àkànkẹ́ ni ẹ má bínú sà. bí mo ti da olóhùn nínú ó tún ju ohun ojú. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ kò gbé wá but nígbà tó máa wọ eardrum tọ̀dọ̀ mi ó change ẹ̀ sóhun obìnrin ah, so reason nìyẹn <laughs> ẹ ra sà. èsì ò wá sí mo mà rí ọ. kò sí nǹkan kan mo ń kọjá lọ ni mo á rò pé à ń kọjá wájú ilé ọba ká má yà kí ọba ni mo ṣe ní pé kí n inú mi dùn bó ti wá ṣe ni àmọ́ èmi yìí sọ bá o olówó òkèrè lèmi ó yàtọ̀ sọ́ba. ah bàbá olówó òkèrè ẹ̀yin lẹ ń wora yín bẹ́ẹ̀ eh. bẹ́ẹ̀ ṣe wà yíyẹ ju ọba àlù kan lọ. Ah. <laughs> Ah. ẹ raza. ọ̀rẹ́ mi ò dún wá mọ̀ ìwọ ló jẹ́ mọ̀ ah. eh, ọlọ́run wà pọ̀ wọ̀ náà eh, bọ́ ọba dàgbàdàgbà ọmọ iye ọ̀sán ọmọ òní tójú ẹ̀ mọ́lẹ̀ ọ̀kárẹ̀ láyé o ṣeun. kò sí àkànkẹ́ gan lé kí n lè kí òun náà sílé. kó kí papọ̀ kò sí ń lè ó jáde ó Oh, ok sir ẹ káre o ọ̀rẹ́ sà orí yín náà ẹ ṣeun ẹ kílé. ẹ̀bẹ̀ yọ ẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ àkànkẹ́ aláàtọ̀. akọkẹ kọkẹ. gàjígàjì. akọkẹ pèpèrè mpè. ọkọ àwọn ọmọge. bó ṣe máa ṣe nìyẹn. ọkọ àwọn gbogbo biz girls. báwo ni sins. báwo ni. ilé ọ̀dọ̀ yín mo ti ń bọ̀. kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. ah ó wà o tìbí ti wà ńlẹ̀ o. ah ó tún àwọn ó tún wà kọ́sítọ́mà dáadáa. ọ ò ṣe máa yẹ. gàjígàjì. báwo dẹ ni. Ah, wà ókè. ṣùgbọ́n bá ṣe wà yìí mm. ọ̀dọ̀ mi là ilé ọ̀dọ̀ mi là ń lọ. ibo ilé ọ̀dọ̀ mi. ìyàwó ẹ̀ nǹkan. <laughs> ìyàwó mi ò sí. mi ìfẹ́ wa láyàwó ẹ o gají mi ìfẹ́ wa láyàwó ẹ mi ìfẹ́ wa lá. kó jọ ìfẹ́ wa lá ni ìyàwó ẹ ní wàhálà mi ìfẹ́ wa lẹ o. ìgbà àti ẹlẹ kò sí wàhálà kankan. kò sí wàhálà. ní wàá enjoy mi ṣé kò ń ṣe ẹni. àní wàá enjoy mi. ṣé kò ń ṣe ẹni. tá a tún ṣe tán wàá máa rẹ́rìn lọ lé ni. ìṣonírẹ̀. wàá <laughs> sẹ́kùn ṣe lásán oh, ṣá. ọ̀kẹ́kẹ́ wọn bẹ̀lẹ̀. ẹ má lẹ́nu. Oh, àkọ́kẹ́ kọkẹ́. dàjí dàjí. ẹ bébì. ọkọ àwọn ọmọ mi. ọ oh, ó tún bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ bó ṣe máa mú mi náà nìyẹn. ọkọ àwọn big girls. àkọ́kẹ́ kọkẹ́ kó bẹ̀ kó bẹ̀ kó bẹ̀. jẹ́ kí n gbọ́n fún ẹ sí. wo bẹ̀ mi ì wo bẹ̀ ilé láti dé yọ má wọrí yún ilé láti dé yọ hmm. farabalẹ̀. Hmm. ó yẹ so mo ń ẹ tí a máa lẹ́nu bí táwọn èèyàn kan ah. kí ló ṣẹlẹ̀. ó ah, ti yé mi àkàrà màmá wọn á jókòó <laughs> èmi tó yẹ pé máa ń hàndù obìnrin pẹ̀lú pn ah. jókòó járe. ṣé kò ń ṣẹnu. ẹnu ni kí ni ẹ. bí táwọn èèyàn kan. Oh. wọ́n sá àwọn bí òkèlè òkèlè nìyẹn oh. this is gàjí níwájú ẹ gàjí oh. ló ń wò yìí oh. ok ìdúró tí mo dúró yẹn o ò ṣàkíyèsí ẹni tí kò bẹ kò bẹ kò bẹ ọ wà wọ rí jẹ ká débi tá à ń lọ ah. ọmọ rẹ̀ eh. ọmọ tán eh. màá má ṣe bí ọṣẹ ṣe ń ṣojú lé ni o eh. Ah. wọ́n yín mú fún ẹ mọ̀ bí tí kì í wà. yín mú bàbá yín bọ̀. <laughs> ẹnu òsì náà lọ ni òkèlè sàn jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ kìíní àná. bàjí bàjí bàjí oníṣẹ́ láàánú. Ah. Décolle. Décolle. Décolle. Ah, èmi tún lè rí. Ah, Gaji. O Baji. O buru. O buru. Gaji. Gaji. Ah, ah. Tètè ń bọ̀. Tètè ń bọ̀. Tètè ń bọ̀. Ah, Gaji. Ah, Gaji. Décolle. Ah, tètè dé. Eh, ah, tètè dé. Ah, kọ́ tí mo máa bá Gaji kò ní ẹni. Ara ẹ̀ máa kọ̀. Kọ́ tí mo máa bá pò. Òun ló máa mú owó yẹn. Òun ló máa mú wọ́n á dójà tán wọ́n á dìdì dìdì rìn ẹ́ owó ni ra máa mú òun nu pọ́s ah o àfi kí n má bàa ń lé. Ah, bàjẹ́ ah, mo ti ń bọ̀ ah, mo ti ń bọ̀ mo ti ń bọ̀. bàjẹ́ mo ti dé mo ti dé. káàbọ̀ èmi ò tí ì kún un kúrò wa. mo ti dé eh. mo ti dé. òun ṣì wà bẹ́ẹ̀. Dàjí kí ló tó ń làágùn báyìí. kí ló dé tí mo ṣe ń làágùn ah, bóyá ọwọ́ ọlọ́run ló ti máa béèrè yẹn o pé kí ló dé tó fomi sí mi lára o mi wá mọ nǹkan tó ń béèrè question tó yẹ kó máa béèrè lọ́wọ́ mi mò ń làágùn o ní kí ló tí mo ṣe ń làágùn. ẹ jọ kí ló tẹ tún wá tilẹ̀kùn o. ìyẹn ilẹ̀kùn ìyẹn wà fún security ni security purpose tá a bá ti bẹ́ẹ̀ yẹn sìn àwọn ewúrẹ́ lè wọlé àbí káwọn èèyàn wọlé kán jí nǹkan èmi gan tí mo dẹ̀ wà nù lérè ìlú ti gbẹ́gẹ́ kán má lọ kidnap mi tán bá dẹ̀ pé ṣé o lè fún ransom hmm? can you give them ransom you can't so reason nìyẹn. ẹ jọ kí lẹ gbé sínú ilé tán fẹ́ jí ẹrù wo lẹ dì sínú ilé tán fẹ́ gbé diamond lẹ nínú ilé nàbí gold. ok mi gangan fúnra mi ò tẹ́rù tán lè palẹ̀ mọ́ pé kan sílẹ̀ kan dẹ̀ gbé mi lọ ìwọ ló máa sunkún kí ló ń ṣe <laughs> èmi <laughs> ọlọ́run jẹ́ òfojú sunkún mi tó bá kidnap. iyọ̀ wọ́n ti ẹ̀jẹ̀ tó wúlò ẹ kúrò lọ́nà kẹjọ nǹkan ah, kò sí wàhálà. <laughs> jọ̀wọ́ gají torí Ọlọ́run tó bá fẹ́ wàhálà owó mi tó kódà. owó. o dẹ̀ ń pe owó o ń pe owó o ń pe owó o ń pe owó bí pọ́ọ̀mù kan tí mo sọ owó mi tó kódà jà yẹ kó. àbíkẹ́ kò yé mi nínú àwọn má máa pariwo lẹ́mi lórí mo mọ ibi tó ti ń bọ̀ sí ni bóyá wọn ti sọ fún ẹ̀sìn ní gbòòrò ń ṣe ibi táyìn rìn kíní kan àwọn tí wọ́n rí nǹkan kan tó ti rí láìfù wọn gan tó máa lọ jíṣẹ́ burúkú kan fún yín ipa ọkọ ẹ ti kówó ẹ nulẹ ṣé orí mi ní dìpọ́sì ẹ ni kí láti ránṣẹ́ pé mi mo kówó ẹ. ṣọ ẹ̀ṣẹ̀ ń kówó mi ni. lọ́nà wo. ṣọ ẹ̀ṣẹ̀ ń kówó mi nílé ni. lọ́nà wo mo kówó ẹ. ṣọ ẹ̀ṣẹ̀ ń kówó mi ni wọ́n tó ní ṣọkọ bẹ́ẹ̀ sú ẹ tó wúlò ṣọ ẹ̀ṣẹ̀ ń kówó mi ni bá mi kówó mi o tó bá fẹ́ wàhálà lọ́sàn ìmúṣọ́fẹ́ bá mi kówó mi o. èmi lọkọ bẹ́ẹ̀ sú ẹ èmi lọkọ bẹ́ẹ̀ sú ẹ àbí èmi ò níṣẹ́ ìyá jẹ mi ò dẹ̀ níṣẹ́ ṣé ìyá jẹ. ìwọ ló ń bá mi. bó ṣe wà ó ní reason tí mo ṣe jókòó. wá ó ní reason ṣábà mi kó owó mi gbọ́ èmi ò mọ̀ fún ẹ bá mi kó owó mi mi ò rojọ́ mi ò rojọ́. má jẹun wojú ẹ kí ni reason tó fi lóò jókòó kí ló sọnù lọ́wọ́ ẹ. bá mi kó owó mi jọ. orí ẹ ò pé orí ẹ ò pé wọ́n ṣe mílẹ̀ kó máa lọ kó wá kó wá mọ yìí mi ń gbòòrò ayé ìwọ ọ̀rọ̀ ẹ̀kan èmi kọ́ mo kówó ẹ. gaji wọ ló kówó mi. èmi kọ́ mo kówó ah, ẹ. àpẹ mẹ́ta nílé ìwọ ló kó mi kò lè bá mi kó mi sọ pé owó kọ́lé dá mi lókòwò ìwọ́de kọ́ ni mò ń ṣiṣẹ́ fún bá mi kó owó mi o gàjú bá mi kó owó mi o wọ́n wà lá lọ́sàn yìí o. torí nǹkan tó sọ lẹ́ẹ̀kan yẹn màá kó òun lè fún ẹ oṣù mẹ́ta ló rè ní fírí mi mi ìtẹ̀tún ní wọ bẹ́ẹ̀dúrúmù ẹ. kí ni ìwúlò ẹ tẹ́lẹ̀ tí bá wọnú dé wá bá ẹ pèmí lọ́mọ àlè pèmí lọ́mọ àlè èmi kówó tiẹ̀. bá mi kówó mi bá mi kówó mi wọ́n ló kówó mi bá mi kówó mi wọ́n ló kówó mi. owó oṣù kò náà kó a máa pariwo a máa ṣe bíi bíi bíi bíi bíi bíi bíi kínní wò ó kó lọ́nà fún jáde wo ká tó fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ wọnú kíṣìn jẹ́ ká má là yẹn soft ewédú mo dẹ̀ fẹ́ kó lo wa ṣe ọ̀pá àwọn orú wèrè kan tó máa ń rà kiri street ẹ̀mí ò fẹ́ rárá abẹ́kúta fún mi ṣùgbọ́n má dẹ̀ àjẹ́ kéwédú ẹ̀ kó. ewédú nìkan apọn ni o ò láìkí ọgbọ̀nà ebi ń pa ẹ́ o ò mọ̀tán mọ́nàmọ́ná èèyàn tó bá ti ṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ló máa ṣe ebi náà ló máa pa gbogbo tó sọ yẹn kò kàn mí má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bá mi kó owó mi gàjí mi fẹ́ wàhálà ṣé ìyàwó lè lé àbẹ̀sòwò náà èmi ni o gbé oríkì tèmi èmi ajínàṣẹ o gbé lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀nàmọ́ná wọ́n sọ pé mọ̀nàmọ́ná ni àwọn fámìlì tèmi ni àbọ̀ wọ́n bá mi ṣí ẹ ni. wọ́n tún fún mi lóúnjẹ my friend. oúnjẹ bámi kọ́ mi jọ bámi kọ́ mi lọ gbọ́jú. tí ò bá ṣe pé bàbá kọ̀kẹ́ àtàkọ̀kẹ́ máa ń fò ṣìṣàyọ̀ ni èmi ò rí bí tọ́mọ ti máa ń ṣàdàdà káàkiri báyìí tọ́mọ bọ́kùnrin lọ́kùnrin lò pọ̀ tí àbọ̀dẹ̀ nílé bá wí. ṣòwò ọ̀rọ̀ àkànkẹ́ àfiṣe ni tó bá ń gbọ́ àfiṣe pọ́ńbélé àwọn àfiṣe kan tí ò gbóògùn hmm, òun lọ ra kànkẹ́ torí tí kì í bá ṣe páfiṣe ni báwo la kànkẹ́ ṣe máa máa wo àwọn ìwà burúkú tó ń wò yẹn tí ojú òkè ń tì í kò wá sí kankan nínú mọ̀lẹ́bí ẹ̀ tán tiẹ̀ wá lè sọ fún pé àkànkẹ́ o nǹkan tó ń ṣe yóò dáa o káwọn gan mọ̀ pé nǹkan burúkú ló ń ṣe kò sẹ́nì kankan tó mọ̀ àfiṣe ni àfiṣe gidi. ó mà dẹ̀ ti ń jọ bẹ́ẹ̀ báyìí o. lóòótọ́ lóòótọ́ kò dẹ́ ṣojú lásán. ẹ̀ẹ́dẹ̀ dánu ní orí ọ̀rọ̀ lọ́rọ̀ kí ló dé nígbà tí gbogbo wa bá kọ̀yìn sí àkọ̀kẹ́ ta lẹ fẹ́ kó bá ṣe ẹ má ṣe báyìí ṣé rí ọlọ́run ò dá gbogbo wa ní kankan náà ewúrẹ́ máa ṣe bí ewúrẹ́ àgùntàn máa ṣe bí àgùntàn. pẹ̀lẹ́ o àgùntàn mi ò rí ẹ bá wì ìgbà tó o tí rí kan ṣe kan tó o tí ì lọ́kọ báwo lo ṣe ní máa gbè lẹ́yìn àkànkẹ́ àmọ́ ká ló ti lọ́kọ tó mú yẹn tó sọmọ tó sọmọ etí aṣọ tó o fẹ́ kákànkẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ò ní máa sọ nǹkan tó ń sọ yẹn. kí ni nǹkan tó ń sọ yìí ṣé bí nínú ìlú náà làwa náà ti ṣe sisi àbẹ̀wò olùwà ló ranjúmọ́ kọlọ́kọ hmm. bákọ̀kọ̀ ṣe ń ṣe káàkiri onírànù ni báwo ló ṣe máa fò látòrí ọkùnrin kan sí kejì. wọ́n mọ̀ ọ̀rọ̀ sàn tiẹ̀ torí mi ò tí ì lọ́kọ òun ọlọ́run létí ni mi mọ̀ pé ẹ ti ní mi sínú tẹ́lẹ̀ ah. ẹ ṣe àfàkọ̀kọ̀ ẹ lẹ̀ ẹ fàkọ̀kọ̀ ẹ lẹ̀ ẹ jẹ́ ó ṣe tiẹ̀ gbogbo ọkọ̀ lè má bá kọ̀kẹ́ jánu inú ìlú yìí nà kódà. ẹnu ẹlẹ́jọ́ wà yẹn. ojú gan ló káwọ ọkọ mọ bóyá kò wọ gan fún ara ò bá máa wà bá kọ̀kẹ́ ṣe ń wùwà. ta ló mọ̀ a tó yin tí a tó yé yín gbogbo wa ò lè bá kànkẹ́ jà. Ah, ìwọ náà bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ pé ètò ìyá já. ẹwẹ́ yìí máa mẹ́gbẹ́ máa nà mí. ẹtún ẹtún bí ọ̀gbẹ́ni. ọ̀rẹ́ àkànkẹ́ máa lọlé àkànkẹ́. mi ò lọlé àkànkẹ́ mi ò lọlé àkànkẹ́ tẹ bá ń bá kànkẹ́ jẹ tó fẹ́ mi náà jà ni. ẹ kó sì kẹfún jàre ẹ kó sì. Ah, ah. ẹ wo bàbá mi èmi ò rè kó o èmi máa lọ sí Èkó o torí mo nígbàgbọ́ pé bá lọ sí èkó nǹkan máa dájú báyìí lọ. mo mọ̀ pé nǹkan dájú báyìí lọ àmọ́ ohun tó ń ṣe mí ni pé n ò fẹ́ o tí ì kúrò lákàtà mi báyìí nítorí ìwọ nìkan náà mo rí tí mo fi ń ṣèkèjì ara gbọ́ ọba lọ́ta ní ìpínlẹ̀ èkó. báàmì àkànkẹ́. báàmì àkànkẹ́. báàmì ẹ ṣé bó ṣe ń pariwo àkànkẹ́ lọ́tún àkànkẹ́ lósì tójú ò bá ti olè ṣé kò yẹ kójú ti ààrẹ mi àti wípé nǹkan tí mò ń ṣe náà kúkú burú orúkọ mi fi ń lókìkí sí náà àmọ́ tí n bá gbé òkìkí yẹn dé èkó mo nígbàgbọ́ pé ó wá tẹ̀lé màá padà wá sí abúlé wa yìí màá kọ́kọ́ màá kọ́lé fún yín màá ra mọ́tò fún yín màá tún wá mú yín lọ sí èkó bá mi ẹ jẹ́ ń lo èkó ẹ jọ̀ọ́. àkànfẹ́ ẹni tí mo fẹ́ ọ ṣe rẹ̀ gbogbo àsìkò àtìgbà tí ọba yá ọlọ́run ní òṣòfò tó má fi wàdúwàdù. bá mi àsìkò ti yá o àsìkò ti tó báyìí ẹ rí ìmúra mi ni ẹ ṣáà mọ ti cynthia bí wọ́n ti ń pè hmm. ọmọ tó lóun cynthia ńgbà kan tí eh, táwà tó pè ní cynthia eh, mo ti pè o ó ní kí n máa bọ̀ wá sí èkó. Ah lẹ́yìn àkọsíkò. níbo bá sì wà dẹ́kù ṣé ó dá ọ lójú pé cynthia ó ṣe ọ dáadáa. Ah, ó dá mi lójú ó dá mi lójú. ó ṣe ọ dáadáa. Ah, ẹ mọ̀ pé ọmọ yín náà jà tó bá fẹ́ ṣe bákan bá pè mí gan-an ah, èmi náà jà. ó bá yẹ pé o ti pinnu kó ń lọ náà ni ẹlẹ́dàá ìyá rẹ̀ ó sìn ọ̀rọ̀ àmín àmín nǹkan tó yẹ kẹ́ sọ náà nì ó kéré oko wálé àmín àmín ò ní kó sọ́nà bí ebi àmín nǹkan tó ń fẹ́ kẹ́ sọ náà <laughs> bá mi ẹ wojú mi kí ló ṣẹlẹ̀ ẹ ọwọ́ ẹ bá mi mi ò lọ kú lẹ́kọ̀ọ́ kí lọ sọ ilé náà ni. àní ọ̀rẹ́ ata sí wọn lẹ́nu bóyá ata yóò yá yóò. kí ṣẹlẹ̀ gùn mo pé kẹ́ máa wọlé bọ̀ ẹ̀ lọ́bù rẹ̀ ń lọ yìí. obìnrin àǹtí Cynthia ni àǹtí Cynthia. bẹ́ẹ̀ni. ẹ ṣáwọn ni wọn fún yín lápọ̀ìmẹ́ǹtì ní abẹ́kọ̀ wà ń tara yín. ara àwọn ni o àwọn lọ́fún mi láti dẹ́sí pé kí n wálé ni o. ẹ kí orúkọ yín gangan. àkànkẹ́. àkànkẹ́. ẹ máa bẹ lẹ́dà yín kí n bá pe madam sí tó bá tọ́ pa àwọn ò retí ah. anybody. Ah. Ah, máa láìfi yín gidi ni o. àwọn lọ́fún mi láti dẹ́sí. torí bẹ́ẹ̀ ṣe ṣe ṣe ṣe tẹ́ ẹ pa musa rèèyàn. <laughs> Eh, mi ì payán. mi ì payán. àwọn ìpayàn kọ sórí. hello ma ẹ eh, ẹnìkan bẹ lẹ́nu géètì lọ pé òun fẹ́ rí o ẹ wọ́n pa àwọn àkànkẹ́ wọ́n máa ẹ eh, kí n má wọlé ah, madam kí n má wọlé kí ni mo ṣe madam wọ́n pé kẹ́ máa wọlé bọ̀ kẹ́ ẹ ah, ah, kí n má èdè lọ́jú báyìí èdè rẹ̀ mo sọ tó yẹ pé gbogbo èèyàn ló ń gbọ́ mi yìí lọ́jú báyìí. kẹ máa wọlé mo ní. Ah, ẹ máa lọ bẹ́ẹ̀ bá ti lọ tẹ́ ẹ bá rẹ́sẹ̀ ẹwọ́ òsì bẹ̀yẹn kẹ́ ẹ yàtọ̀ owó òsì kẹ́ ẹ lọ street yàrá gbàlejò rẹ já sí yẹn. ẹ máa lọ. bí mo ti ṣe ń wò wọ́n yìí àánú wọn wá tọrọ lọ́wọ́ madam bẹ́ẹ̀ madam ilé ìfowónílé ń ṣe fàlejò kò sí wa. akànkẹ́ kànkẹ́. Àkànkẹ́ Àdè báwo ni. adúpẹ́. ọjọ́ ẹ̀ máa ń dọ́kẹ́ kò tiẹ̀ jọ fílẹ̀jì rárá àti rárá. ẹ ṣe. a nù ṣé kò difficult fẹ́ láti get bike nígbà tó dé junction. ah mo tètè rí o bí nígbà tí mo débi tẹ́ sọ yẹn mo wá rí tata pòpò òun ló gbé mi wá sí àyìn. tata what. tata pòpò. Mom, see, which one is tata pòpò? I don't understand. Oh, ṣé báìkì lórí ni àbí kẹ̀kẹ́ márùn? Tata pupu brum brum. Brum brum. Brum brum. Tata pupu brum brum. <laughs> Ah! Okay, okay, okay, okay, no problem. Ah, jẹ́ kí n introduce ẹ sí àwọn ladies. Um, okay this is akon she just called me that okay pé òun náà fẹ́ wá sèkó and all that kìnnìkan kìnnìkan mo lẹ́nu okay no problem ó lè máa bọ̀ lọ́dọ̀ mi ni pé èmi máa mú wọn lọ. Um, this is ld ld ld ld kọ́mọ̀gbé o ld ld ld ld and this is sexy and this is lacroix. Um, are you. are you kan <laughs> mo ń ṣubú ni tó kàn mọ ju síbi látẹ̀ka dé ìbò understand. akọkẹ mo pọ ní how are you. ẹ are you. lọ lóhùn. are you are you ba. láàbí ṣe ń ṣe ojú okay okay okay okay all right let's get to work oya dìde dìde dìde. Mm. center àárín méjì tẹ́yìn náà bá wo shape ẹ̀ dáadáa you know that you can see that she has all thy tests. Oh yeah, you turn hmm? around. Okay. Turn, as in you yípo. Yeah. Oh yeah, ká aṣọ tó okay, it's okay. Hmm? Aṣọ yìí. Ká sókè. Yeah, that's what I'm talking about. Now, sorry, kini ẹ e yìí mo wá fẹ́ shake ẹ fún you know. Shake it very well, shake it. Mo fẹ́ bọ́n dáadáa, jẹ́ kó bọ́n dáadáa. Ah, máa ó ti bọ́n Um, La cream now ó máa fi nǹkan tí mò ń sọ ó máa fi ọyà aṣọ tí wọ́n yẹ ṣe ọyẹ bọ́yẹ ṣe wo wo wo máa wo ya láì mú wàhálà dà ẹ̀rọ bọ́yẹ gbọ̀n ó yà gbọ̀ngbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀ngbọ̀n ju ó yà jùjú kí ni ìṣe wa gan báyìí ah really ṣé pákí nìkan ló ń jẹ lóko ni ó yá bá ti là kí nìkan ti bá ah sexy ó yá go go ó yá lọ sọ mọ́ sọ yẹ kó pọ̀ dáadáa kú kọ́.

ló lè ṣe. mo ní DJ. òun ló lè ṣe. kò ní bàjẹ́ fún wa. sẹ́rí gẹ́gẹ́ bí a ṣe ń bá ọ̀rọ̀ wa lọ. rálì tí a fẹ́ ṣe mo fẹ́ kí every one of us wa ẹ jẹ́ ká lọ sí wọ́ọ̀dù wa ká lọ sí zone ká mobilize àwọn èèyàn wa ẹ jẹ́ at least ẹnì kọ̀ọ̀kan bó jẹ́ èèyàn mẹ́wàá mẹ́wàá láti lọ fún rálì yìí ẹ mọ̀ pé gómìnà wa ìlú Fẹ́mi Olóyè bẹ́ẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo promise ẹ o mo ní mo máa gba gbogbo twenty six local government àádìlẹ̀ fẹ́ fún. ẹ tí n bá kí ọ̀rọ̀ tó sọ yìí lẹ́yìn gbogbo àwa tá a wà ń jókòó ìpàdà láti gba ghana must go lórí ọ̀rọ̀ yìí so mo expect kankan nu wa at least fifty people ẹ jẹ́ ká kó wá fún rally ká sọ di carnival mọ́ wọn lọ́wọ́. sẹ́rí gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ pé gómìnà wa ti promise wa láwọn nǹkan tẹ́lẹ̀ ó dẹ̀ tún ní nǹkan tó ti sọ pé àwọn máa ṣe fún àwa nítorí náà a choice dàmí ká ṣiṣẹ́ takuntakun àbí kílẹ̀ ni mò ń. bẹ́ẹ̀ ni o. DAP. tiwa ní ìgbà yìí. tiwa ní ìgbà yìí. Dèjì Jímọ̀ tí gbogbo àwọn aráàlú mọ̀ pé a nífẹ̀ẹ́ sí tá mọ̀ pé ó ń ṣe dáadáa bí ò tiẹ̀ dìbò a ti wọlé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ èmi ò fẹ́ kinní kan ẹ má jẹ́ ká lórí ọwọ́ bó o tiẹ̀ dìbò ó ti wọlé ẹ jẹ́ káwa gan ṣiṣẹ́ débẹ̀ ẹ jẹ́ ká jáde let's go out in masses ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Dèjì ó lérò lẹ́yìn ẹ má yẹ ká lórí ọwọ́ yẹn lóòótọ́ ìlú Fẹ́mi lóye ó máa wọlé ó ṣú ọ̀fun àwa gan mọ̀. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni DAP. DAP. youth leader any information or better development. DAP tiwa nígbà yìí. bíbí re kò ṣe fowó rà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ as a youth leader mo ti mobilize gbogbo youth wà ní local government mi dovidori ọlání ni o agbe ni o even though àwọn afrobi ninety nine ti bá àwọn máa tẹ̀lé mi nǹkan ẹyọ kan tí mo kàn need ẹjọ vest ẹ má jẹ wọn kí lè pé fún wọn kọ́ lè mọ̀ pé dèjìjì mọ òun la fẹ́ lò ẹjọ. asin t-shirt polo fọjirali kò sí dáadáa wọn dán èmi á jẹ́ kí excellency kí wọ́n wà wẹ̀ èèyàn ò ṣe problem any other observation or whatever. ẹ ẹ jẹ́ ìpàkíyèsí ń sin kọ̀kọ́ ojú ogun là ń lọ. bẹ́ẹ̀ ni. ẹni tó bá ní òkè gbẹ́kọ̀ kó rì ní òwe àyẹ̀tà hmm? kó rì ní òwe hmm? ẹni tó bá nígbàdàn kò mú dání. Ah. Ah, ó ti ah, ó ti di bẹ́ẹ̀ bí àríwá máa lọ ká máa wẹ̀ ìwò pé èèyàn kan ṣubú èèyàn kan dìde ẹjọ́ o. àti wípé ojú bọ̀rọ̀ ṣe ń gbọmọ lọ́wọ́. àbí kò ṣe ń gbọmọ lọ́wọ́ ọjà ni. ẹ̀yin babes like ṣẹ́rá àná yìí has been the best day like it was the best day like best outing Me ní àná yẹn paro àná yẹn mad ṣeré me. mo kówó délé mo ha like mo jáde níbi jáde rẹ. so nítorí pé àná pnc àwa tí ò pnc ká lọ bẹ́ sókun ká kú àbọ́sọ fẹ́ pé ọjọ́ mi ò lè pé àwa náà. ó sún mi o ìyá kàrà mọ̀ gbogbo nǹkan ló máa ma kà á hàn títí títí tàbá dẹ̀ níye èlò ló wá kó dé báyìí kò ní rí sọ o. èló ló kó dé kí ló ń gbé ẹnu ẹ. ó mi ṣeré ṣeré o ṣẹ́rí tí bá yọ owó wọn sí like tí n bá yọ percentage wọn mi ò ní rárá tí n bá wo kèyàn inú létè mi ka owó mi yẹn o mo sì ná hundred bay like no be say no be say. ẹ hundred kilo pe. hundred bay ọ̀dẹ no báwo lè ṣe. rárá o a sọ̀rọ̀ nǹkan tá à ń sọ ni pé oníbọ̀bọ̀ kan tó ní òun láìkẹ́ kóun fẹ́ gbé sùn. ipò kóun jẹ̀gàn pọ́n wá ní à kóun wá lo one week pẹ̀lú òun kó máa fún ní hundred k nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ọ̀làyé tó ń dákẹ́jà rẹ̀ kí ló ṣe é ṣe fẹ́ máa fi lọ̀ mí ni ṣé mi ò gbọ́ nǹkan tó ń sọ ni ó léyàn kan àbí nǹkan kan ṣá mo ṣáà gbòǹgbò gbogbo ó léyàn kan ó ṣe ó fún un gbé òun lọ́bì kan nǹkan kan wá fẹ́ fún un hundred thousand. no mo ṣe bọ̀bọ̀ yẹn ni òun fẹ́ fún mi ní hundred bay pé ọ̀sẹ̀ kan mo wá lé mi ọmọ tẹ̀ tírì tẹ̀ tírì mi dáadáa. ṣé lórí burúkú ni ó ṣe máa gbẹ fọ́ndẹ̀ fọ́sẹ̀ kan fọ́ndẹ̀ bay. bí mo ṣe sọ nìyẹn. kò ní ìyá lè ní. kò ní o kò lè ní. kò ní kí a kọ́ lọ ṣe bẹ́ẹ̀ ẹ wo ẹ wo ẹ wo ẹjọ ah, kí ló ń ṣẹlẹ̀ náà àtẹkùtẹ ti dé ẹkọ ń para ẹ fọwọ́ nura kí ló ń ṣẹlẹ̀ ẹyà ìyá aláàtì àárín ẹyẹ ní ẹyin tẹ bá kọ káṣí wa ẹyẹ kọ kọkọ wa. wọ́n jọ àti transfer kò lọ nẹ́tọ̀ọ̀kì ò dá so máa ṣe létà. ìyáálé kúlẹ̀ jẹ sọ tún ti bẹ̀rẹ̀ òṣì àbí náà wọ́n tún ti bẹ̀rẹ̀ òṣì àbí ìwọ nìkan ni nẹ́tọ̀ọ̀kì ò kí ń lọ lórí fóònù ẹ̀ how many times ma sọ fún yín pé kẹyẹ máa ṣe transfer sí mi mọ́ ṣe transfer ni mo ń fẹ́ àwọn tó nílẹ̀ yìí ni mo ní kẹ máa kó cash cash ni mo fẹ́ mi ò fẹ́ transfer kí ló ń ṣe yín náà ah tọ́mọ fẹ́ ṣe sí wọn náà nẹ́tíwọ̀kì ní dìsábẹ́ tó bá ti wá tọ́dọ̀ mi bẹ̀ òun nẹ́tíwọ̀kì máa ń dẹ̀ láàmú jẹ́ kó rí ẹ pé o. àǹtí owó ti mi lélẹ̀ alọ́ra dẹ̀ lọ́wọ́ <laughs> owó tí mo pa lálẹ́ àná ni. ẹ́ tó pa lálẹ́ àná láti alẹ́ àná títí dàárọ̀ ẹ̀. owó tí mo pa ní àwọn méjì owó ń ta ọ̀sán àwọn méjì wọ́n wọ́n bẹ̀ ẹ̀yọ méjì tí ó bẹ̀ lórí ìwọ nìkan. nísùnù ṣé kò ṣe pé kò ṣe kí nìkan ayé ẹ̀ máa wájà ayé ẹ̀ ayé ẹ̀ máa wájà ah, olórí burúkú máa lè lẹ́ẹ̀kẹ́ olóńfò máa lè lẹ́ẹ̀lẹ́ fẹ́ bọ́jà jẹ́ fún mi náà tún bẹ̀ lórí ìwọ nìkan wọ́n lọ́ máa ṣe dáadáa wọ́n lọ́ máa ṣe dáadáa lágọ́ mélòó lẹ́yìn ìgbà tó ti ṣe báṣubàṣu tán really no kí ni nǹkan tí mo máa ń sọ fún yín kí ni nǹkan tí mo máa ń sọ fún yín all the time no sọ fún mi. pay before service. pay before service. pay pay pay pay pay pay before service. pay before service. pay before service. o gbowó lọ́wọ́ wọn o lọ làálẹ̀ fún wọn lọ ṣiṣẹ́ báṣubàṣu ó yá wẹ̀rẹ̀ ni ṣó kí bẹ̀wẹ̀ ni. ẹ jọ mọ lọkọ wọn lọlọ lọ lọkọ wọn. Eh, mo ti lọ. Eh, ẹ ẹ sisi èkó wọ síta. alẹ́ ẹ̀ tó bá ti fi owó mo ti ní olè máa bá mi sọ fún jìbò sọ yọ̀bà tí mo bá owó náà. lánàá ó fọ́ mi lẹ́nu mọ̀ sí ẹ̀ tẹ́ bá rí bóyá ṣe mí ṣe bára ṣe bolo ó kọ̀ lọ fún mi ní peanut ni. ẹjọ kí ni ẹ wá fi ka yín. malẹ fún mi grace dọla you know say me sef sure na no be that kind pikin but today ah ẹ ní sùúrù à ní sùúrù tó bá máa báyìí ẹ sọ̀rọ̀ kó máa mọ́hùn wálẹ̀ nínà ọ́ èmi ló ń sọ ọmọlẹ̀ ẹ̀ ló fi mẹ́ka tó tó bá mẹ́kẹ̀ wọ́n láàyè ẹ̀ tiẹ̀ nìyẹn náà èmi láti gbọ́ ọ́ tèmi náà ṣé wọ́n change ẹ̀ fún mi. ṣé ẹ ó sì lọ ó ti lọ ṣe é lọ. ó ti lọ ìwọ ìwọ. ayé ti bàjẹ́ o ọlọ́ọ̀yẹ́ ti ta èèyàn méjì lórí ìwọ nìkan ṣoṣo wọ́n wọ́n bè. Give me some of ọlọ́mọge kí wàá ní kókó báyìí. Owó ni kókó báwo lẹ ṣe fẹ́ sí? Ṣé bọ́ńdù ni àbẹ́yọ? Ah, èmi ò fẹ́ lẹ́yọ̀ ẹ̀yọ̀ ah, bọ́ńdù gangan èmi máa láyè rí nǹkan bọ́ńdù bọ́ǹdù gangan mo fẹ́. ẹ tó bá ti jẹ́ bọ́ǹdù five thousand lówó yín. ah ó faná síbẹ̀ ni. kò yé mi ẹgbàá mi o láì jẹ́ pé ṣé kájí ni ọ̀dọ̀ rẹ ni five thousand. lórí pé kí ni èló náà ń talẹ̀ èló náà ń ta orí màálù lórí kéèyàn kan wọlé kéèyàn jáde ṣé ìgbé kú ọmọ ẹ̀tọ́ bá lọlé ni ṣé bá máa kó nǹkan ẹ lọlé padà ni. orí màálù. ẹ ah five thousand. erin mà kú sílùú àìlọ́bẹ̀ o kọ́lọ́mọ fà kọ́lọ́ fún yọ kọ́lọ́ láyé àkànkẹ́ àkànkẹ́ ah wíwọlé jíjáde èló ni ó ó mẹ́rẹ́ ṣe èlò èlò náà èlò náà mú kún mọ́já tí adélébọ̀ ń ránìwọ̀ sọ gba àpò mi jàbọ̀ five hundred. <laughs> wọ́n wà ní ilé gbogbo ilé. ẹ ṣe mo fẹ́ gbé kúrò bẹ́ẹ̀ ẹ ṣe bí kí n wọ bẹ̀ kí n jáde ni ṣé mo mi inú ẹ̀ tán ni. Ah, ah. ó ti ẹ̀yà ilé mú tán ẹ mọ tẹ́ ṣe ṣarápọ̀ mi jàbọ̀ wọ yín ẹ wà kó ẹ fi lọ wọ mọ́tò ẹ lọ bá kankan lẹ́kọ̀ọ́ ṣẹ̀bà kankan gba ọ̀pọ̀ ayé ti yín akọ́sí lọ́jọ́ kíni kíni kan náà kíni òrìbó erí ó dàbí pọ ọjọ ẹ ọjọ àpò ẹwà lẹ́gbẹ̀ẹ́. ẹ gàdí ah, ẹ jọ tó lọ kí ni ìwà àti àkànkẹ́ ṣe kí ló kàn ọ pẹ̀lú àkànkẹ́ náà. a ah, àkànkẹ́ a ah, nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé bó ṣe wà yẹn àkànkẹ́ tí o bá fẹ́ lo ẹ̀mẹ́wàá ó máa ó máa ó máa là ó ni. ẹ nà. ṣé kí n tiẹ̀ ìwádìí bẹ́ẹ̀ ni. ògèlè <laughs> àkànkẹ́ play tape ẹ fún mi o. mo gbé. àkànkẹ́ play tape ẹ fún mi. tẹ́pù mi tẹ́pù mi wà lọ́wọ́ ẹ. ó wà lọ́wọ́ mi o. mo gbé mo gbé mo gbé ó lò dá rárá ipò ò dá rárá ò dá rárá ó ní ṣùgbọ́n òun wá gbọ́ ìròyìn kan gbà gají o wọ́n ní pé bóyá wà yìí o ẹṣin ní ẹ̀mú lémi ẹṣin kò ní dáfẹ́ tó sọ fẹ́ pẹ́ ṣin ní èmi ẹṣin àbí ràkúnmí ràkúnmí ni o èmi ò ń ṣe ẹṣin o. kí ló wá ṣẹlẹ̀ gangan. ah ó ní pé òun fẹ́ mú ràkúnmí mi lọ jẹ koríko ní fit mo rẹ̀ ok àbí ngbà tí òun ṣe pé ó dẹ̀ fokùn sí lọ́rùn mo rẹ̀ òun nìṣó ń tiẹ̀. ó gbé ràkúnmí ó sì tẹ̀lé lọ ah, ah wàhálà ó yẹ kó bọ́ sọ́wọ́ gbòó ni ó yẹ kó pa ọ́ dànù. <laughs> ẹ̀yin àkúmí ìjọba ọtí tẹ̀lé àwọn ẹ̀sìn rẹ̀ lọ́dún ìwọ ṣé ìwọ sọ fẹ́mi sọ sọ fún mi pé ìwọ lọ jẹ àkànkẹ lẹ́yìn. ṣé kìí ṣe sọ mi kí tún ṣe máa gbàṣẹ lórí pé ńgbà tó ọmọdé àbá mi pé à òun gbọ́ pé ẹṣin ni tọ̀dọ̀ ẹ̀mọ́dé àyèmí ẹṣin wèrè wo ló sọ fẹ́ pẹ́ ṣi àbí ràkún mi òun ni. ó ti yé mi láti èní lọ kó kálukú máa lọ lọ. ọ̀dàlẹ̀ ní òkè Ah, kí ló dé lórí pé kí ni. abájọ mo sáré pé òun fúnṣọ sí ọ̀rọ̀ ọmọ yìí náà bí mo ṣe na bí mo ṣe na ẹ ọtún fẹ́ lọ lórí èyí náà ni o. Eh, èmi kẹ èmi èmi ru eléyìí èmi àtẹlẹ èmi àtẹlẹ eléyìí kò sí nǹkan tó lè fi bẹ èmi tẹ̀mí máa dúró. lélẹ̀ lélẹ̀ mi ò rí mi ò rí. gàjí ọ̀rọ̀ rẹ ti yé mi ló wà á la má pè mí o má pè mí lọ́ba kankan má pè mí o. sí ẹlẹ́dàá mi mo dúpẹ́ o mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Ah. ara mà mo lọ rí mímítì ni o lọ rí mímítì. ẹ ilé ní pé kí n lọ rí i. yẹ mo ní kó lọ sọ́dọ̀ mímítì bọ má sọ fún mi pé bó ṣe múra lọ rèé tó tó ń ṣe bí àwọn ajẹ́rìí jù báyìí. ṣé nǹkan tí mo wọ̀ yóò dání mọ́ sí. gbogbo yẹn tẹ ìwọ ìyẹn kọ tẹ̀lé o. ah ó fún mi ní owó ó fún mi ní owó gidi mọ́mísí ah, inú mi dùn wálé ni ẹ wò fún mi lówó gidi ah, owó yẹn pọ̀ ẹ̀rù gan bà mí ẹ wò ẹ̀rù bà mí ẹ̀rù bà mí owó tó fún mi náà nìyẹn hundred thousand èmi nìkan mọ́mísí ẹ̀rí ni èmi nìkan hundred thousand. ṣé o yà wèrè ṣá. náà ó ṣe máa fọ ẹ lọ́ndẹ̀ bẹ́ẹ̀. mi ì parọ́. o parọ́ ṣì ẹ wo. ẹ wo. sórí mi mi tí mo ṣe wà yẹn owó burúkú wà lọ́wọ́ ẹ̀ ó kárì gidi gan ni tó bá dẹ̀ ti request fọmọ kankan lọ́dọ̀ mi bíbá àwọn ọmọ yẹn wọ́n máa ń dunnú wálé ni èèyàn fẹ́ lọ́ndẹ̀ tàwọn ló wá ń gbọ́ wìrìwìrì bí kiri òun báyìí ọjọ́ wo ló tó fẹ́ gbọ́nà ọjọ́ wo ló fẹ́ já báyìí. mo ń sí kí ló ṣẹlẹ̀. ẹ máa wọ máa sè yín ẹ jọ torí ọlọ́run tẹ bá lọ sọ́dọ̀ mi tì báwo lẹ ṣe máa ń bi àbí wáyé. <laughs> kí ló ṣẹlẹ̀ ọ̀dọ̀ mi tì ó ń ṣúwọ̀n fún mi pé ọmọ yóò lè gbàdúgbò lẹ̀ lọ wálé ah! kí ni. the last time tí wọ́n lọ síbẹ̀ ló ló ṣá. five hundred k ló fún mi o mímí ah na sure guy. Please, please. You want ló sọ. ìwọ ń bá. sẹ́gun rẹ̀. ẹ mo dáhùn mo kú mo kú mo kú. sori bó ṣe ń fún wọn nìyẹn eh? bó ṣe máa ń dansí àfún wọn nìyẹn tó máa ń fowó bá wọn ṣe tó máa wa eh. eh? lọ o wa mú hundred thousand ah. hundred thousand lásán lásán ah, ṣé wọ́n fi ṣí ẹ ni ah. ọjọ́ wo ló fẹ́ gbọ́ngàn náà náà nígbà tó ń jáde lọ tí mo sọ fún ẹ pé òkè ọkùnrin customer request fún ẹ tó o bọ́dọ̀ ti sọ pé kọ́wọ́ yẹn lọ yìí kọjá rẹ̀ ń rẹ̀ pé mi tí o wọ́n máa ń ṣe yàrá yòlò pẹ̀lú owó ni o owó lọ gba hundred bay wa tí mo expect kò tẹ̀ gba bí one million wa hundred bay hundred bay ni wọ́n rẹ̀ gbà wá ṣá ìwọ náà wo nǹkan tó wọ̀ torí ọlọ́ ṣé nǹkan táwọn ẹgbẹ́ ẹ máa ń wọ̀ jáde rẹ ni owó rẹ̀ jẹ́ skáfù mórí wo nǹkan tó wọ̀ owó gbogbo ẹ̀ bó ṣe jù kúkú tó ti kaka bí àlùbọ́sà ṣọ́tọ́lọ́ọ̀jì ìrẹ̀rẹ̀ níbi tó lọ ni irú rọ́bìṣì wọlé lẹ́yìn ah! ṣé bàbá bá kẹ̀ já fún mi ni. mo mú o pé church ló ti ń bọ̀ ní àgbógbá abẹ lọ church. lọ church ibẹ̀ nìkan náà mo lọ. ibẹ̀ nìkan náà lọ lọ ibẹ̀ náà kò sí wàhálà kò sí wàhálà. kò sí náà wọlé lọ fún mi jàre ẹ̀rọ ọkọ káyé ìmájì gbogbo bàtà wọn ti jáde náà lè ẹ̀rọ máa pariwo. mo ti yẹ kẹ́yìn náà pé mímì àná rubbish náà ó jẹ́ ju nínú àwọn ọmọ látọ̀dọ̀ yẹn àti ìṣe ẹ̀kú kun lé. àforúkọ ti rí bọ́lẹ̀ rí mi náà àṣọ wọn lè jẹ́wọ́ ló lọ bá náà wọn pẹ̀lú gbogbo ẹ̀ ló mímì mama di mama. abẹ́rẹ́ àwọn ẹ̀ no mama mi no mama mi no mama mi ah, kí ló ṣẹlẹ̀ náà kí ló dé tó gbèjọ ayé bá. oh no you know what owó tó wà lọ́wọ́ mi at this time òun ni mo òun ni mo send yẹn mo ṣì máa máa dín fún lọ́jọ́ mi you and I know that I'm not that kind of a person now take it easy now àlówó tó kù sí mi lọ́wọ́ òun ni mo fún yẹn take it easy take it easy mo máa máa dín fún lọ́jọ́ mi like I have said mama di mama ma bínú sí mi. pẹ́pẹ́dẹ́ guys. Oh, you can all go. Now, you are free to go. Uh, Femi, let's be. Yeah, excellency, sir. I thought you said Anisun guest house lane, sir. I thought. Yes, that sir. means pé o sure, right? No, I'm sure, sir. You said Anisun ah, guest house lane, so yẹ ká wà on the lookout, sir. Okay, tí bá we sọ wípé a ò ní sùn lénìí, tí bá dẹ̀ tún ní mo fẹ́ sùn, so kí nìyẹn ṣe jẹ́ problem tiẹ̀? Ẹ mo ti ní kẹ́ máa lọ sílé nsìn. Ẹ try láti sùn for security reasons, sir. Security wo ni Your security. Ṣé o ya wèrè? Ìwọ ló ń ṣọ́ mi àbí? no kákànjọ wura wa ní ti gíga ṣóga tó mi ní ti kéèyàn yọ kẹrù báyọ̀ kan rí yàn ṣó tó mi ni tàbá yọwọ́ wípé a ò ríbi náwó sí akàn kówó fún yín àbí bẹ́ẹ̀ kọ́ ṣé taná máa rí inú àwa méjèèjì tẹ́rù máa kọ́kọ́ bá wọn ta ni wọ́n máa nọjú oh understand mi kọ́kàn gbébọn dání báyìí kí wọ́n kọjú ẹ̀ sáwa méjèèjì ẹni tó gbébọn dání tó bá rí mi ó máa fọ́ but ìwọ fúnra ẹ̀ tó à ń fún yín lówó ni kò sí nǹkan méjì so mi ní láti rojọ́ pọ̀ jù mo ti sọ fún yín ẹ lọ ní nice time ẹ enjoy your yín so go i will see you tomorrow morning okay no problem. one more thing sir. what what is it one more thing yẹn lọ sunday our family ẹ move out. all right sir. Yes, sir. what is it dandan náà fi ń secure èèyàn ni mo ní ìranù wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nípa àwọn lọ́lọ́run. What is going on? Gentlemen, sorry, what can I do for you? Mi mi me, me. ò lè fọ́. Mi mi ní interest inú òṣèlú tẹ́lẹ̀ mọ́. Báyìí do. ti dó léṣèlú. Gbogbo nǹkan tó bá máa ṣẹlẹ̀ ò ní kẹ́ sọ fún mi. Mi ní rán. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí lẹ fẹ́? <laughs> Ọ̀gbẹ́ni ó yà ẹ́ lẹ́nu àbí ó fẹ́ máa béèrè lọ́wọ́ kú tó wọlé tí a bì jẹ́ kó mọ̀. ah no na ẹ má jẹ́ mọ eléyìí ẹ ní sùúrù no no ẹ wo bí kò sí nǹkan kí nǹkan tẹ́ fẹ́ tí mi ò ní fún yín kí. ṣèlú wọn wàhálà pọ̀ o wàhálà pọ̀ o àbí wo ni kò máa fi pọ́ńtẹ́ẹ̀tì mi lójú àlàbà ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣe lálàá rẹ̀. àlá náà ni bébí bọ ní sùúrù kò tí ì kàn sí ìwọ kọ́ ni mo lálàá rí lójú o so no problem pẹ̀lú. bá a ṣe tán jíìnì náà ni. onídà ẹ̀rọ sọ òṣèlú yín iná ò lè jẹ́ kéèyàn sùn o. ìfọ àmọ́ rò pé mo ti kú gan ni abẹ́ ni sà mo lálàá wípé wọ́n yìnbọn fún mi wọ́n yìnbọn fún mi lójú oorun kò lè sí nǹkan tó fẹ́ sí lálẹ́ tí ò bá jọ́dọ̀ àwọn opponent lọ ó dẹ̀ sọ fún yín pé mi ò ní interest nínú òṣèlú ẹ̀yin lẹ́sà sọ pé ọ̀nà post ni ọ̀nà post ni kò sẹ́ni máa bá mi dù kò sẹ́ni máa bá mi dù àwọn wo ni ń báyàn dù àwọn oní òbáyọ̀dú wàhálà ti dé náà tó bá jẹ́ ọ̀nà pósì ni wọ́n ti yàn pósì mi pẹ̀lú bọ̀n lójú àlá ìgbà wo ni òní dójú ayé. ok o tílẹ̀ bá mọ́ dáadáa rí aṣọ. conversation yẹn ni fún ọ̀rẹ́ mi. yes ọ̀la tí mo lá ní bíbí kàn mú pọn bẹ́ẹ̀ sí fi lé mi lójú oorun díẹ̀ ló díẹ̀ ló kó kú díẹ̀ kó pa mí báyìí ni ni mo tají tó bá jẹ́ pé mo ti ṣubú lójú àlá yẹn ṣé túmọ̀ ẹni pé màá ti kú ipe mi ò ní jí sójú ayé gbogbo lélẹ̀ tí wá báyìí lọ kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣáwọn opponent náà ni wọ́n ń lé mi káàkiri látọjú oorun mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fàjẹsára tó ti wà lára mi láti kékeré o. o ní ẹsìn òun lẹ ń lálàá lẹ ń lálàá ìyá wá kó má lọ jẹ́ àwọn ará ni a máa sọ àwọn ọmọ àwọn babes àwọn tó ṣe é mú jáde àwọn sisi àwọn fine girls a máa sọ àwọn kan àwọn cargo àwọn àpàtì. wà á kúkú fẹ̀yìntì kó o sùn torí mi àti ọjọ́ sí ní péjì kan náà mi sọ̀rọ̀ wọ́n fìbọn tẹ́tì mi lójú àlá ò ń sọ̀rọ̀ old cargo old cargo bo mi understand kí ló ń tọ́ láti sọ túmọ̀ tí mo sọ. kí ló mí ìbà ìbọn tó sọ. ó tọ̀wọ̀ ni mo ń sọ fún yín. àwa ọmọ rèé àwa ọmọ tó ṣe é mú lọ sí anywhere tẹ́ bá fẹ́ lọ ẹ máa máa àwọn arúgbó kan tó yẹ kẹ́ ẹ bá. ṣọmọ bó ṣe débi ṣọmọ pé wọn wọn introduce ẹ sí mi ni ìgbà tó dẹ̀ ti introduce ẹ sí mi ó mèrè ṣe ipò ni mo ṣe máa ó ṣe tán pay as you go ni ó máa kúrò níbi tán so máa béèrè owó tó máa gbà orí ẹ ti dàrú kí folóṣó ṣe first lady abó ń ṣí èrè orí ẹ̀ pé and again ẹsẹ̀ ò da wọ bí jẹ́ sọ fún ẹ ẹsẹ̀ ò da ẹ̀kejì tí màá gbé ẹ̀ rí first time tí mo gbé ẹ̀ mo mọ ọkọ tó jù mí rí five point seven million ni mo fi correct nǹkan tó jù mí rí mo tún padà gbé wọn fìbọn lébi káàkiri hmm. wo mi ìfẹ́ rí ẹ mọ́ kó tó di pọ́n máa jù mí sí kànga gọgọgọgọ. ẹ wo ẹ jẹ́ ká sùn jàre. Ah, ẹ dẹ̀ ń rojọ́ ẹ dẹ̀ ń rojọ́. mi ṣe ní rojọ́ nígbà tí mo mọ̀ pẹ́sẹ̀ ò dáa kíní ti rọ ó ti rọ. kí ló rọ ohun tó rọ náà ni. nǹkan ta ṣì lò ká tó sùn sí i. ẹ wo ẹgbẹ́ kíní jáde jàre kí ló rọ. ìwọ ló ní bọ́dì ni ṣebí mi ni mo ní bọ́dì ara mi mo ní bọ́dì mi ti rọ ohun tó wà ń ti dẹnu kọlẹ̀ kò lè dìde. kò rọ ẹ fẹ́ lò ó ni. ìbọn ti rọ. kò rọ. ìbọn rọ. ẹ já lò ó. ẹsẹ̀ ò já. pé mo ní kẹ́ gbé kan wá ká lò lẹ́sẹ̀ mọ́ ẹgbẹ́sẹ̀ mi ò dá èmi náà lẹ́sẹ̀ mi ò ṣàdáṣá. ẹsẹ̀ ò dá ni mo jẹ́ kó mọ̀ ẹsẹ̀ ò dá ni o. ẹsẹ̀ mi dá. kò yẹ o ẹ lò ó máa fọ ní one point two million naira máa lọ mo bí send for ti mo ṣe fún ẹ mi ìfẹ́ rí ẹ mọ́. ṣọwọ́ ni gbogbo nǹkan ni ẹ padà wá síbí báyìí jọ ẹ wà náà. Ah ga ọ̀bọ owó tọ̀sán yẹn náà pọ̀ bí èbò ìyá ajá ara ẹ̀. láìdé ọ̀rọ̀ ara mi ti sú mi ọlọ́run ọ̀rọ̀ ara mi ti sú mi ṣé nítorí pé mi ò kí ń múra dáadáa àbí nítorí pé mo máa ń já skáàfù mọ́rí ló fà á tí mi ò kí fi ń ráwọn èèyàn gidi fún mi lọ́wọ́ tó bá jẹ́ pé mo ní owó ni èmi náà máa wọṣọ gidi màá máa wọ wíìgì tẹ́yìn náà máa ń wọ̀ ṣùgbọ́n pẹ́lọpẹ́ ló máa ń ṣe makeup fún mi ló máa ń bá mi ṣe àwọn nǹkan náà mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa ń jẹ́ kí n fi lógo tàbá fẹ́ jáde ìwọ náà wọjọ́ kìíní àná tí mo lọ bá mi mi tí tó fún mi ní hundred thousand inú mi dùn because láti bẹ̀rẹ̀ sí wọ́n ti bí mi sáyé mi ò rí hundred thousand jìrì màá tí mo rí hundred thousand inú mi dùn mo jó wálé ni ìgbà tí mo dẹ̀ rí mọ́mísí mọ́mísí ni pé mímí tí máa ń fún àwọn ọmọ ní five hundred seven hundred pé òun fún ara rẹ̀ ló tún ní pé kí wọ́n pè mí wá ó yẹ kó fún mi tó one million ó wá fún mi ní hundred thousand ṣé nítorí pé mi ò múra dáadáa lọ bá yín ẹ kò dá báyẹn. àkànkẹ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ yẹn ṣorí nílé ayé téèyàn bá máa jẹ́ èèyàn àwọn àgbàlagbà máa ní ó máa jẹ èèyàn kó tó di èèyàn lé ayé wàá jẹ̀yàn sórí ẹsẹ̀ gbọ́dọ̀ gùn gan à ẹsẹ̀ á gùn dáadáa ó múra báyìí ó wọ báyìí ìyẹn kọ́ ni ò jẹ́ kó wú wọn ó ní àwọn ọmọ mi wọ́n fine gan wọ́n fine gan ni wọ́n fine tẹ́ pé o ò lè rí o ò lè rí sport kankan lára wọn àmọ́ tó bá jáde báyìí five naira wọ́n lè má rí mi wálé àwọn yẹn náà ń pè ní oṣù free òṣòfrí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ tó jẹ́ wípé tán máa ń gbé jáde tọ̀dọ̀ wọn ò ní fún wọn ní five wọn ò ní fún wọn kankan ah, èmi ìpa lọ́mọ àti òfin jí wọn lórí bẹ̀rẹ̀ má lọ olóṣì ó kọ́ bá mi owó ìwọ̀n mo lóòzù contract wọ́n ti máa sọ fún wọn nìyẹn. mi ò dá o. èmi àánú náà ń jọ̀nà burúkú ìrọ̀ nìyẹn ìwọ súrà wà lára ẹ wípé o máa make ẹ nínú iṣẹ́ ṣé n sọdẹ o jáde ìjọsìn wọn sì fún ẹ one one thousand o sì jáde wọn fún ẹ one hundred thousand lóòótọ́ náà ṣọ́ra wà tán fún ní five hundred thousand kò ṣe pé ní nǹkan kan tó special tó wà lára wa mélòó lára tèmi ṣebí mi èmi ni mi ìnáyàn tí mi nídìí ṣebí òun ni wọ́n gbọ́yàn tó gbèdì tó gbé gbogbo ẹ̀ tó ọba rí ẹ bá wa náà mọ́ tán àmọ́ wà á rìn nínú ayé yìí wà á rìn sórí gbogbo àwa tó rí lọ́dọ̀ mú mi ibi mọ́mísí ó mọ̀ pé mọ́mísí ò ní fẹ́ ja ẹ̀ tán torí mọ́mísí owó tí wọ́n lọ́wọ́ àfta kó pé àkùdẹ̀ sí ọ̀gá tó máa fẹ́ kí ọmọṣẹ́ òun kó tòun ìwọ ló máa dìde ló máa ní à àsìkò tó láti jẹ́ èèyàn máa jẹ́ èèyàn máa tẹ èèyàn ó máa tẹ orí ni wàá tẹ orí àwọn èèyàn kí wàá fi gòkè à ṣòro láwọn ọmọ kan tó bá jáde àwọn ọmọ tẹ́gbẹ́ wọn ò ní rí nǹkan kan yẹn wọ́n ti lò wọ́n ni wọ́n lo ògo tí wọ́n dìde náà èèyàn lò wọ́n nígbà èmi náà gbọ́dọ̀ débẹ̀ tí ó ti yẹ sórí tó bá wá jẹ́ ilé àfààní bó jẹ́ lè pásítọ̀ rẹ̀ bó wá jẹ́ lè babaláwo ni wàá wá wọn kan wàá dìde wàá múra sọ́rọ̀ ẹ̀ wàá jẹ́ kẹ́sẹ̀ ẹ̀ kó gùn torí pé ṣorí bèmi ṣe rí ilé ayé ibi téèyàn bá téèyàn bá rìn dì ẹ́ ló ń làdì wọ́n ní tó o bá rí ẹni bálà hmm. ọ̀nà òkè yábọ̀ ọ̀rọ̀ o ní láti dìde káràmásìkì ọ̀rọ̀ ẹ̀ sórí ibi táwa rìn dé láǹgbà five hundred thousand orí ọ̀rẹ́ mi tó náà gba seven hundred thousand ibi tó rìn dé yìí o àwọn ọmọ mi ló ń ṣe one night pẹ̀lú tó ń fún wọn venza tó ń fún wọn jíwá kan tó ń dalé fún wọn ní banana island ṣe báwa ṣì wà ń bí a ṣe náà rí five hundred thousand ìwọ̀n fi gbà tẹ́mi bá rírọ àwọn yìí èmi náà máa sunkún báyìí táwọn yẹn náà bá dẹ̀ máa tún sọ fún mi tó bá jẹ́ èyí tó lè já mi á sọ fún mi pé kí n tún tẹ̀sẹ̀ mọ́ ní àjò wàá rìn dá ṣùgbọ́n àdúrà tí mo gbà fún ẹ ni pé kọ́lọ̀ ń gbé ẹ pàdé aláwọ̀ rẹ̀ mo dẹ̀ ṣọ́ nǹkan lọ́wọ́ àgbẹ̀ pàdé torí àkànkè ní láìsí. Mm, ó ṣe láìdé ó ṣe mo dúpẹ́ ó ṣe mo dúpẹ́ mo mọ̀ pé lóòótọ́ lo nífẹ̀ẹ́ mi torí pé tó o bá nífẹ̀ẹ́ mi ni nǹkan tó o sọ fún mi ò ní sọ fún mi ò ní já mi sí i mi kò mo rò bí i ok o kí yan kọ́ tiẹ̀ wọṣọ kó jáde wọn á fún lówó kó máa ń rò nìyẹn mo nígbà tó wá sọ ilé mi sí màá wá nǹkan ṣe. má dúpẹ́ lọ́wọ́ mi what are we friends for? èmi ò kọ́ láìkí wọn bí mo ṣe ṣe máa ń yẹ̀yẹ́ kiri inú ilé gbogbo ẹ̀ àkànkẹ́ this àkànkẹ́ that just try rìn and I am very sure very sure pé wàá dúpẹ́ lọ́wọ́ mi ṣùgbọ́n ọ̀kẹ́ pẹ́pẹ́kẹ́ kí mo dúpẹ́. àní ọ̀rẹ́ ata sí wọn lẹ́nu kọ́yà ta yóò ah, yá. ọ̀kẹ́ mi sì ń yà ọ́ ó dẹ̀ ń rọ̀ṣà rẹ̀ kí ló ṣẹlẹ̀. nǹkan yìí pọ̀ ju kí n má rọ̀ṣì lọ owó nǹkan tó gbé wá bá dáàdì. bó ti ṣe bí hòtẹ́ẹ̀lì là ń lọ hòtẹ́ẹ̀lì là ń lọ náà kí ló jẹ́ dẹ́mi tí rí alert àbá kí ló ṣẹlẹ̀ ṣé mo ti rówó ni. iṣẹ́ tá máa ṣe lóòótọ́ yàtọ̀ sí ìta máa ṣe ẹnu mọ́tò ah, ah, owó bíi ti báwo ṣé wọ́n sọ ẹni tó wá bá ni. ẹnu ò ṣe o àwọn four hand mi cash money lélẹ́yìí owó tàwájú wáyà lọ eh. pé kí ni ẹ fún mi jọ. zero triple one. dúró ó ń lòdì lọ́wọ́. Ah. má bínú. ok mo ń gbọ́. zero triple one. Mhm. triple four three zero five GT Bank Àkànkẹ́. ó gbé wa Àkànkẹ́ ó mhm. ṣe mhm. ọmọ tó ń sọ. Ah! one million. Uh-uh ah baby oya oh one million am mhm. here baby one million ah one million one million ok jọmọ kan àdúgbò yìí dá díẹ̀ yẹ ká kọ́kọ́ wọnú back seat akọ̀ṣe quick. tinted tún lọkọ̀ yìí mhm. ó ṣe àṣeré fún dáàdì àṣeré fún dáàdì. wà kàn yàrá lọ kiri ata oló ata ẹ bá mi ra ata mi o. wọ́n ti ń kiri ata lọ o. ẹ ṣe ọbẹ̀ alálàáfíà. wọ́n ti ń kiri ata lọ o. wọ́n ti ń kiri ata lọ o. nígbàre kúndé wọ́n ti ń kiri ata lọ. Ọ̀gá abẹ kan, ah, God go bless you. I don dey fight customers since morning, I never see. Um, this one hundred naira, but I fit give you two. this one one fifty, I fit give you two to fifty. So which one you want, help me buy? It's sweet o. Oh. Hi, ata mi dùn tó jẹ́ pé. Give this one. Hey, Not the best. It's sweet like this pepper no need maggi. Just put small salt. That's it. Thank you, Baba. Make I, uh, make I help you put on for bag. Ah, God will bless you. Oh, thank you, brother Lee. Thank you. God got you. Ẹ̀rọ ta ṣe bẹ̀. Àtàtó yòyò rèé o. Ṣọ̀nbọ̀ wà ń bí o. Tàtàṣe náà ń bẹ́ ń bẹ̀. Roto yẹn ta fẹ́rifẹ́ri. Mọ́mí ẹ̀ra ta ni. Ah, ẹ má yẹ kí dáàdi yín bá jà o. Ẹ má yẹ kó bá yín dà lálẹ́ ẹ ṣe bẹ̀ fún ọ ẹ ra ta ṣebẹ̀ aláta yín náà dé o ẹ ra ta ṣebẹ̀ rodo yẹn make sense gan o. tóníkàn bá kọkùn oníkèrè ayẹ̀kẹ̀rẹ̀. bọ̀dé o o ti kiri ata fún èmi àkànkẹ́ gbogbo oore ilé ayé ẹ owó ọlá àìsìkì kó jẹ́ ti tèmi àkànkẹ́ aláta kí ìpọ́njú òṣì ìyà àdánù kó jẹ́ ti ìwọ bọ̀dé. àṣẹ́gun. Bọ̀dé o! Bọ̀dé o! dànù. ó pọ̀ dànù. ó pọ̀ màámi. ó pọ̀ yẹ́yẹ́. báwo ló ṣe ṣe àkùnkùn báwo ló ṣe ṣe bẹ́ẹ̀ sáré. àǹtí mi hmm? ọlọ́ọ̀lọ́ àfọládájì hmm. mi ọjọ́ àwọn ló gbà lórí mi. ọ̀ọ́ta ló ní kí bàbá mi tètè ṣọ́kú. olóòdó ni mi máa ṣayé gan-an wọ́n ń fọwọ́ àlàyé sì ṣe mọ́ ọmọ bẹ́ẹ̀ mi náà gbàdúrà. Ah, akọ̀kẹ́ ọmọ mi orí èsì wà ń bẹ̀ gidi gan ni o kí ló ṣẹlẹ̀ ó gbogbo àwọn ẹ̀ ń ṣáná tó gbogbo ẹ̀ ń blink látọrí délẹ̀ àkàkẹ́ tún ń bè wọ́wọ́ ń bè wọ́n ti yàtọ̀ level to change fóònù yóò gba millions of dollars. oh really ah, òyìnbó ẹni ẹ̀kọ́ tiẹ̀ ní wàá ṣá pọ́npọ́n yàtọ̀ akọkẹ́ ah, eh, tó kò sí wọ́wọ́ ń bè mọ́. ọmọ kan ṣoré ń rìn yìí rẹ̀ a máa wẹ̀ pa ni o a I'm a ni o àwa máa lọ múra tiwa màá náà máa ró dẹ́rẹ́wé pẹ́pẹ́ a máa wá jáde lọ ṣe fàájì all bills on me ìnáwó fẹ́ yeah, yeah, yeah, yeah. let's go. town ní red lẹ́ẹ̀. ajé o ajé o ajé o ajé o ajé fi lèmi ṣe ibùgbé o kémi náà lówó lọ́wọ́ kí n ra mọ́tò ah, ah. nínú wa ro èèyàn pin arábìnrin ìmúro òpin gan lọ́jọ́ kìíní àná rẹ̀ ìwọlé pa báàgì máa yà bí àwọn ọmọ ṣẹ̀mẹ̀ òun lóró mọ́tò lẹ́sẹ̀ yìí o nínú kéèyàn bímọ láyé kó bóbìnrin kó bọ́kùnrin obìnrin yẹn ló máa kọ́kọ́ jẹun ẹ̀ kó tó jẹun ọkùnrin ó máa ṣe díẹ̀ apẹ́ díẹ̀ obìnrin ló máa kọ́kọ́ jẹun ẹ̀ ah, gbogbo èèyàn tó wá mọ́ mọ́tò láyé ẹ lọ ṣàkíyèsí dáadáa wọn ni wọn kọ́kọ́ nílò mọ́tò nínú káwọn mọ́tò mọ́mọ́ mọ́tò láì ṣiṣẹ́ emire mọ́mọ́ matrix emire mọ́mọ́ mazda emire mọ́mọ́ highlander emire mọ́mọ́ venza mọ́mọ́ mọ́tò bẹ́ẹ̀ ń kó ìra kẹ̀kẹ́ ọlọ́run ṣe mọ́tò fèmí ẹ̀mí náà fẹ́ wa mọ́tò n kò mọ̀ pé kò sí wàhálà ọlọ́run máa ṣe àsìkò ní ètò kò sí wàhálà àwọn tèmi ní ṣẹ́ẹ̀kì wọ́n wà ń kẹ́kọ̀ọ́. àbí wọn náà kọ́ yìí inú mi má dùn ara mi má yá gágágá mo wọ́ tó ń sáná tó ń sáná ṣé mi ò sọ fún yín wípé ìlú èkó àmùn ìlú èkó gbogbo ẹni tó bá débẹ̀ lọ rí ti ẹ̀bù tó bá ti lè ṣiṣẹ́ bá mi wọn ṣiṣẹ́ o láàárọ̀ lọ́sàn-án lóru mi ò kí ń sinmi. ó yọ lára ẹ. ṣé ìlú ayé pé ọlọ́run ti mi di ayẹyẹ. àpò ah, ẹ̀dá ayẹyẹ ẹ̀gàn tèmi wá dògbò báyìí ẹ̀gàn mi dògbò gbogbo àwọn tí ń bú mi nígbà náà lọ́n pé èmi ṣe ń tí ò dà ń fọ́ ọ́ra olórí wọn mọ ohun tí mo rí o òun rèé báyìí àdúpẹ́. bàbá mi mo fẹ́ kẹ́ ṣe nǹkan méjì fún mi ìkíní mo fẹ́ kẹ́ wó ilé mo fẹ́ kẹ́ wó ilé mo fẹ́ kọ́lé tuntun fún yín. owó wáyé a máa wọlé a máa tún mi kọ ni. àgbẹ̀dọ̀ ah, àgbẹ̀dọ̀ <laughs> owó kí ni. Eh. ìkejì ni wípé mo fẹ́ kẹ́ fẹ́ yàwó ọmọ kékeré ẹlẹ́jẹ̀ tútù mo máa ṣègbéyàwó fún yín ayé àgbọ̀ ọ̀run àmọ́ wọn á mọ̀ pé bàbá àkànkẹ́ ó tún ṣègbéyàwó. ó ti kó okò ó ti dá ogbó ẹrú ah, ìgbéyàwó ẹni ó ṣègbéyàwó ó ṣe gudugudu méje ìwọ wá gbàgbé gudugudu méje ní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan ó dàbí pé ìtàn tó ọ̀ bọ́ lẹ́nu rere wọ́n sọ fún ọ akọ̀kẹ́ hmm? akọ̀kẹ́ hmm? akọ̀kẹ́ mi ẹ̀mí ló mọ̀ pé. ó da ẹ̀ mẹ́ta. inú mi ò dùn bẹ́ẹ̀ni inú mi ò dùn rárá torí pé gbogbo ìgbà tó bá ti wùn mí kí n rí ọ kọ́ ni mo ń rí ọ gbogbo ìgbà tọkàn mi bá ti ṣàfẹ́rí rẹ̀ ń rí ọ nígbà náà ohun tí ò jẹ́ kí inú mi ò dùn. ṣé nǹkan tó ń bá ẹran jẹ ni. ṣé kò tó kọ́ bà mí lọ jẹ. tí mi bá wá sọ wípé ìwọ ló lè bí nǹkan. lọ́nà wo. nítorí ìwọ ló ń ṣẹ̀tàn bí wọ́n bá ti mú àwọn ẹbí ẹ lẹ́yìn tẹ́ bá ti wá lé wa tẹ́ wá tọrọ mi ìgbà mélòó ni wọ́n fi fi mí sílẹ̀ fún ẹ èmi á lè dìyàwó ẹ ó ti tọ́nà yẹn òun àsùn òun àjí èmi yóò máa rí. àkọ́kẹ́ ṣé eh, ètò mọ̀mímọ́ ló rò pé ó rọrùn tó kàn fẹ́ ní tẹ́ńbẹ́lú sọ báwọn eh, ṣé ńgbà tí èmi àtàwọn òbí mi tá a bá di gbá tá a dàgbọ̀n tá a ń bọ̀ wálé àwọn òbí rẹ̀ ṣé o rò pé wọ́n gbà wá ni. kílódé. àwọn ah, eh, tí wọn náà mọ ṣé a lè gbéná wojú ẹkùn wọn láì ṣàwo ni. olùkẹ́ hmm. àwọn òbí mi ò ṣọlọ́run ah, àti pé ṣé bèmi ni mo fẹ́ fẹ́ èmi tá a dé ń sọ̀rọ̀ ẹ̀ yìí mi kì í ṣọmọdé àwọn náà dẹ̀ ti mọ̀ pé mo ti tó lé ọkọ lọ ee kí ló wá dé tí mi ò ní mú èèyàn tó bá wù mí wá pé ó dáa o ó wá fẹ́ mi nígbà tí ò ṣe pé bóyá o fẹ́ rí mi lórí ikọ̀ ṣé mo fẹ́ wá fẹ́ mi níṣu lọ́kà ni kíá ìgbéyàwó bá yá mo ti di aya olówó òkèèrè náà ni. ṣé gbogbo ohun tó ṣe ń sọ sọ dá ọ lójú. ẹ dá mi lójú mọ̀nà táyì ó dá lóyún. inú mi ò bá dùn bá lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. a ṣe ṣe ẹ. àkọ́kọ́ orí yín ọkàn kì ẹ ní sórí ibú. orúkọ tèmi ni àjàní àgbẹ̀fara omi ní iṣẹ́ àgbẹ̀ ni mo yàn láàyò ẹ gbọ́ ṣe wá rí àjàgbé tí ń bẹ ní ẹ̀gbẹ́ mi èmi mo kù fún bàbá. fún bọ̀dá mo ṣe báwọn tún jẹ yín lọ ni. <laughs> ojú mi lọ. èmi jára mọ́ tí àgbẹ̀ láti eh, kékeré ni oko ló gbó mi. ó ti ẹ̀ dà mo rí i pé irú pátì tí mo là lélà ẹ bẹ̀rẹ̀ ẹnìṣó lẹ̀ ẹnìṣó ẹnìṣó mo ń gbọ́ yín. ṣé ẹ rí n tí àfiwárí ní pàtó ẹ gbọ́ a rí òdòdó kan lẹ́yìn kùlé yín òdòdó òdòdó tó pọ́n rẹ̀sùrẹ̀sù àwa wò ó pé ká tó já òdòdó yìí ká wá rí yín náà ká bù yín gbọ́ <laughs> àbí wọ́n já náà. Ah, ah, ah. <laughs> òdòdó lásán lásán ẹ wo tolúwa nílẹ̀ àtẹ̀kùn rẹ̀ ẹ àkànkẹ́ mú wọn lọ sẹ́ǹkùlé gbogbo òdòdó tẹ́ ẹ bá fẹ́ gé ẹ lọ já <laughs> ẹ lọ já ìyẹn ni wàá ní iye ò tó nǹkan. ṣe é rí òdòdó tá à ń sọ ń pa rẹ̀ yìí ẹ gbọ́ bàbá ń bẹ ní àyìnbá tí ń sọ̀rọ̀. ọ̀hún yóò kò tí wa. tí ń wò wá báyìí <laughs> títí rẹ̀ ni mú tẹ́. àtàwa lòdòdó. ẹ ṣeun yóò dáa fún etí ọ̀pọ̀. àkànkẹ́ àkànkẹ́. ìyẹn àkànkẹ́ tèmi. ẹ gbìyànjú. kò ní sí kọ́kàn bá sùn kó máa jí ni. ọmọ sẹ́yìn kò ní kọjá tà tẹ́. ó jàre. alo. Àlàbí òǹkòkò Àlàbí tí ò pé méjì sálàáfíà ni nǹkan kan ni mo ní sọ fún ẹ ọmọ rẹ ọkùnrin àkọ́bí rẹ mo fẹ́ kí o mú wá ó lè jọ́ la ó lè jọ́ tún la mo fẹ́ kẹ́ ẹ wá dáná hmm. mo fẹ́ kó fẹ́ àkànkẹ́ mo fẹ́ fi dọ́rẹ̀ẹ́ mi ò mi ò fẹ́ kí àkànkẹ́ kó lọ sílé àwọn jágajàga kan àwọn randanrandan àwọn tálíkà àwọn tó ń rówó rí so mọ̀ fáwọn àgbẹ̀ kan wà ẹ̀ẹ̀kan lọ́dún náà ni. <laughs> tí wọn bá wáṣú ọ̀lẹ́ tí wọn lè rí yẹn jẹ ẹ ìwọ yàtọ̀ sí yẹn ẹ tọ́tàn bá fọwọ́ fẹ́ lò òde náà máa ń lọ ya aṣọ <laughs> aṣọ yẹn á gan báyìí <laughs> aṣọ tó ti ń runlé ẹ tó wá tún wá rí ọmọ tiẹ̀ pàápàá tún wá yàtọ̀ ẹ òun ó dá ó ṣe é wò lójú kò dàbí àwọn kan rántí ràndán bí kéèyàn fọwọ́ nù wọ́n lára kó fàkísà nù wọ́n lára ni ẹ máa máa retí ah, olówó tiẹ̀ yàtọ̀ àwọn tálákà wà o ṣe yóò dáa fún ọ ẹ ń mọ̀ retí. ẹ ṣeun ọ̀rẹ́ mi sábà pàdé rọ̀lẹ́ ẹ jẹ́ pàdé rọ̀lẹ́ àtàkùn àtàkùn bàbá mi kí lè ṣe ń sìn. ohun tí mo fẹ́ ṣe ni bó ṣe wù mí kí n ṣe ni. kí ló dé tẹ ṣe sí wọn bí ẹni pé ọlọ́run ò ṣẹ̀dá wọn bẹ́ẹ̀ yẹn. à irọ́ rárá tí ẹni mò ń jà fún nígbà tó o bá lọ sí irú ilé àwọn ilé kí lọ́ọ́ mọ̀ jẹ kí lọ́ọ́ mọ̀ mu sáwọn ilé ìdáṣọ síra wọn lára dépò ọ̀fun ara ẹ̀. akọ ah! akọ bá mi akọ ah! sẹ́ẹ̀ mo ní akọ bó o ṣe há lẹ́ẹ̀mẹ́wàá ló mọ̀ sọ fún ẹ pé kì í ṣe há àwọn eléyìí àwọn eléyìí sọ fẹ́ gbọ́ orí mi ẹlẹ́dàá mi kò ní jẹ́ jìyà ẹ níbi tí mo jìyà dé yìí kọ́mọ mi tún wá kọ́mọ mi tún wá gbé do wọ ẹni tó lò fẹ́fẹ́ ṣé kò dàgbà jù mí lọ. kò dàgbà jù mí lọ. ta ni ó ń tọ́jú ọjọ́ orí ẹ̀ fún ẹni òrí rán dandan kí ni <laughs> ọlọ́run ò ní jẹ́ ṣé bọ́n ṣe wáyé ṣé wọ́n jọ ẹni tó ti jẹun. èyí tó ní máa fẹ́ nìyẹn o. tó o bá ti sunkún tó o bá ti dákẹ́ kó wá bá mi ń ta kó wá bá mi nu ṣọ́ọ̀bù ọmọ alábí lọ́túnla kájọ sí tó dé yìí gbogbo ẹ̀ ṣe lọ ṣíọ ṣíọ ṣíọ ṣíọ. Àjàgbé tó bá di níwòye ọ̀la ní déédéé àsìkò yìí pàdé mi níbi bàbá àti mọ́ pàdé. ẹ kí ni tó fẹ́ ṣẹlẹ̀ gbọ́dọ̀. olówó òkèèrè àjàgbé wo mi ò ní lájú mi sílẹ̀ kí tá àlùbọ́ kò wọ̀ mi ò ní káwọ́ lẹ́rọ̀ kí bàbá mi fi mí fẹ́ ọkọ tí kò wù mí láti fẹ́. èmi náà fẹ́. torí gbogbo ẹ̀bẹ̀ tí ìyá mi mú wọn ti bẹ̀ wọ́n pátápátá wọn ò dẹ̀ ṣetán àti gbọ́. bá mi ò gbà. wọn ò gbà ẹ táwọn bá ti wá sọ pé àwọn ò ní gbọ́ èmi náà ò ní gbà ṣé bá gbàlagbà ni mí mo mọ nǹkan tí màá ṣe. ẹ ọ̀la ẹ hmm, àkọ́kẹ́ kí ni tí o fẹ́ ṣe gangan mo fẹ́ kó sọ fún mi. a ní kí wọ́n má ṣe ìròyìn. Ah, ah, ó lóye ń sọ̀rọ̀ báyìí àmì ẹbí mi lọkùnrin kí ni ìwọ obìnrin fẹ́ ṣe tó ò ní jẹ́ kí mi ti mo jọ kọ̀ rí o gbọ́ kí ẹ mi náà mọ̀ sí mo lọ́nà àbáyọ tí mo bá ti padà délé hmm mo máa lọ kó góòlù ìyá mi àti bàbá mi máa lọ kó àgbè àtẹ̀mí àtiwọ́ gbogbo nǹkan tá a bá máa fi ṣe àjọ máa sọ. o lè nu. Hey, ah, hey. Eh, ah. girls lára láti àkànkẹ́ ìbá ti. àkànkẹ́ àkànkẹ́ fi mí lẹ̀ sájáde nulẹ̀ yìí. Ah! ojú kan ẹ̀pà ojú kan èrè ó fi ikú tó ń pè lájàgbé yìí bàbá arúgbó tó ń lé ọmọ mi kiri tí ò jẹ́ kọ́ ọmọ mi gbádùn yìí o ẹ ṣe dandan ni. níbo ló ti rìn pàdé àjàgbé yìí irú ipò wo ni mo mọ̀ tọmọ mi wà báyìí níbo gan ló wà báyìí ọlọ́run máa ṣàánú mi o. ẹ ǹlẹ́ ọ̀rọ̀ bá ti rí báyìí ẹ jẹ́ abí àwọn onílẹ̀ léèrè kàwọ́ bíi tá a gbìgbà ọwọ́ àlàáfíà rẹ̀ dà ọ̀gá rè aláyídà o alápadà ògodò aláyídà ló bí ẹnà alápadà ló bí ọ̀gà ògùdò ló bí òwú ìfamọ́jòjò ajé ó pọ́nmi lóde ilẹ̀ yìí mọ̀ torí ojú aṣọ àmúròde ìpá agbe ojú ẹ̀wú ẹ̀pá àlùkò ojú ọ̀sán ògbọ́dọ̀ pọ́n odídẹrẹ́ ọláyípo lawolé ayé ọlágòkò awùsálọ̀ ọ̀run àjàlálùdì awo amẹ́wòlewé ògùn tolúgbọ́nrin ìpè ń ti kàmọ́sì àṣẹ́ńtọ̀ bàràká ah, àkàkẹ́. bàbá. mi wà á ojúkọ ẹ̀pọ̀ ojúkọ èrè á àjàgbé ò ṣe dáa o àjàgbé ò ṣe dáa o ọmọ tí mo re re re re láti kékeré ó wá tó kí máa jẹun ọmọ ó wá gbóúnjẹ lẹ́nu mi. Ah, I Adami gbogbo ibikíbi tó bá wà tó bá lù kò ní dùn láyé ò ní jèrè ọmọ ẹ o adágbé láti wákàtí yìí lọ tọrọ ní bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ mọ́ láyé àti wọ àtàwọn ẹbí ẹ ẹrí gbẹlẹ báyìí ẹ pè lówó játijàti rédèrèdè ló bá máa fi lólé ayé àjàgbé àdàbí tí ọba jẹ́ wípé mo jìyà lórí ọmọ mi adágbé ò ní jèrè ọmọ ò ní jèrè ọmọ ọmọ pàápàá ò ní jèrè ẹ rédèrèdè rádaràdà báyìí ló máa bákú ibi ìbùsùn rẹ. Ah, bẹ́ẹ̀ni. Bàbá mi nìyẹn. Bàbá, bàbá tó bí ọ bẹ́ẹ̀ ni ó dáa bàbá kí la máa wá ṣe. kò sí ṣe kò sáyèsí a sì tó ẹbọ kàkàtí ń kagún láyà ni ẹni tí ó wàá gbé gangan ni ọ̀gangan ọ̀nà ibi tí mò ń lọ báyìí. ẹbọ bẹ́ẹ̀ ni. ẹ máa gbé ṣé bí hmm. káàrọ̀ ọkọ mi ti yá ni mi máa gbé. màdí òun òògùn ó pè lẹ́fọ̀ọ́ kì í ṣe tó lè gbé e à ń sọ̀rọ̀ ń pa ẹbọ ọmọbìnrin jòjòló tí ètí máa ń sin nǹkan oṣù àbẹ́yàn tí ò sin nǹkan oṣù mọ́ ti dàgbà àbẹ́yì tí ò wá ní í ṣe láti sin fún oṣù mẹ́rin gbáko. tí kò tí ì ṣe. tí ì ì ṣe hmm, tó ti ṣe tí ò ṣe mọ́. àti èyí tí kò ní rí fún bí oṣù mẹ́rin. Hmm. bàbá ebi lè ṣe yẹn ọtún lè sí. bẹ́ẹ̀ ni. ó sì dá ọ lójú. bẹ́ẹ̀ ni bàbá ó dá mi lójú. kò burú kò gbọ́. ìgbà wo ni sà. Ah, n tó bá ti yá kan ìpẹ́ mọ́. ó yá. ọ̀kárì. tì yín o. àṣẹ o. kọ wá wò ó kù kan o. ṣe lórí àárẹ̀ tó kọjá lọ lára mi àbí nǹkan mi. lórí ìyàwó rẹ lọ́jọ́ tó bá bímọ yín sógójì ọjọ́ rí i dájú pé ẹ gbọ́mọ wá bí dúró láwọn ètùtù kan tá a fẹ́ ṣe àti ètò. tí n bá gbọ́ yín yé dáadáa ọjọ́ tí ìyàwó mi bá kúnlẹ̀ tó bá bímọ kó tó di pé ó pé ogójì ọjọ́ ká wá sí ọ̀dọ̀ yín. kò sí wàhálà. ẹ ẹ ẹ bọ bàbá ṣé lẹ́yìn yẹn kò sí nǹkan mi mọ́. kò àmọ́ rí i dájú pé òwe débí. ìhà yín lójú ń jọ ta bá ti ń gbọ́ ti wá yọ̀ fún màmá ilé pé ó ku ọjọ́ mọ́kàndínlógójì lónìí o. èmi náà jẹ́ lẹ́ ọ̀kárí ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ẹ̀yìn bàbá ẹ̀ṣẹ̀ kò ní ti ẹ lè fún wa bóyá kó lá torí àìdélé kíníkan ká má ba kíníkan kí ọmọ yóò fi lè jẹ́ bí ọkùnrin méjì. Mm. Hmm? bàbá ẹ má dá lóhùn obìnrin làwọn eléyìí o. ah tó ti wà mẹ́yìí tó o bá fẹ́ kó jọ́pọ̀ nǹkan obìnrin méjì ọ̀tún lè ṣèyún náà bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ gbé. torí mo mọ̀ pé wọ́n mú tí wọ́n jẹ wa. wọ́n jẹ àpò gàrí yìí wáyé. ó ti yé ẹ ṣe bàbá ẹ wo ẹ jẹ́ káwa máa fi àkókò ìtẹ̀síwájú ẹ ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àbí kí n pọ̀n. ẹ ah. ta ló wà nílé ah. o. ọkọ yín kọ́. Ah, ẹ̀rí sí kí ló dé kí ló jẹlẹ̀ àkọ́kẹ́ kí ló dé. mo yẹ ilé ìmùkọ yín kọ́ fọ ọmọ rẹ ojú ó dàpọ̀ ojú wọn ń ṣú. ojú ẹ̀ ń ṣú kí ló ń ṣe ń ta. ó ń gbálẹ̀ mo bá wọn tó ń gbálẹ̀ bí ba ẹni. ta ló ràn ẹ kò gbálẹ̀ oníṣọ́ lẹ́nu obìnrin o. pẹ̀lú pòtò wàyò ń gbálẹ̀ ṣé mo ràn ni ṣé mo ní mi ò lè ṣe fúnra mi ni sẹ́mi kọ́ ni mò ń kọ́ ní ilé àwádùn ọkọ ní fọṣọ ilé àwádùn ọkọ ní gbálẹ̀ sẹ́mi sọ ǹdẹ́ jẹrẹ dìde dìde kò ní lé dìde dìde ẹ gbà mí omi rẹ. Ah, ah, eh, ah, eh, ẹ lájẹ ẹ lájẹ ẹ lájẹ lóde. bá wọnúlé bá wọnúlé tètè bá ń gbé gbogbo eh, nǹkan ẹrù ọmọ ìwà bá ń gbé wá bá ń gbé wá bá ń gbé wá. àkànkẹ́ sọ fẹ́ sọ mí lẹ́nu ni. ní sòrò ní sòrò ní sòrò ní sòrò ní sòrò ń bọ̀ ń bọ̀ bóyá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbélé gbélé ẹ̀kọ́ má sọ lẹ o má sọ lẹ má sọ lẹ o bóyá gbélé ẹ̀kọ́ kan gbélé ẹ̀kọ́ kan. dodododo. Hmm, má ṣe dúró má kẹra o má kẹra o má kẹra olówó òkèrè. Eh, ìyá mi. ah adúpẹ́ fọlọ́ eh? ìyàwó rẹ ti bímọ. ìyàwó mi ti bímọ. ó ti bímọ kọ́dà obìnrin kan ọkùnrin kan ló. ah ìbejì ìbejì ah, mo máa dúpẹ́ o orí mi máa sọ̀rọ̀ ẹ wo ẹ̀yin lẹ kó àgbálẹ̀ mi dúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ẹ̀yin ìyàwó mi ńkọ́ ẹ̀jẹ̀ ń rí àbí ẹ̀jẹ̀ ń rí ẹ̀jẹ̀ ń rí kí n ráwọn ìbejì kí n gbé ìbejì jó. ohun tó ṣe mí láàánú ni pé ìkan padà nínú àwọn ìbejì. ẹ wo èwo ló padà nínú àwọn méjèèjì ọkùnrin inú wọn ti padà ah! obìnrin ló kù. olúwa o ah, ó ṣe wá jẹ́ ìtọ́jú ọkùnrin ló padà eh, èwo tiẹ̀ ló yẹ kó pàdánù àwọn méjèèjì eh, kí ló ní táwọn méjèèjì ò dúró gún orí bàbá àtìyá wọn sójú eh, àwọn méjèèjì ló yẹ kí wọ́n jọ dúró ọ̀dà ẹja dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìkọ́sà àsìkò ìyá náà sì wà ẹ̀jẹ̀ ń rí ìyà kí n rí ìtókù. ó ṣe mí láàánú pé adùyàwó yín títí títí ìyàwó yín náà jọ́ lọ́n pé. ìyá bíi n tẹ́ sọ n gbọ́ dáadáa ẹ dákun ẹ tún sọ. àkànkẹ́ ti kú. àkànkẹ́ kú. bẹ́ẹ̀ ni. ìkan lára àwọn òbejì náà kú. òun náà tún padà. àkànkẹ́ fi mí lẹ̀ ó lọ. àkànkẹ́ ti kú ah! ah! ah! àkọ́kẹ́ kò bá jẹ́ àsìkò yìí o. àkànkẹ́ kú. àkànkẹ́ kú o. Ha! irú náà wo rèé. iná jó mi o bàbá iná jó mi o. abiyamọ mọ wọrọ ọmọ o. ìyàwó mi jìyà o ó jìyà fún mi o. ẹ wo ẹ wo ẹ tí mo tiẹ̀ torí ẹ̀ wá báyìí gangan ni pé ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ olóṣètùtù òṣètùtù mo ṣèlérí fún yín pé ọjọ́ tí a bá ti gbóhùn ìyàtà gbóhùn ọmọ wọn wà sí àyìn <laughs> kí ni tá a fẹ́ ṣe lórí ìyẹn nítorí ó dùn mí gangan nu ó dùn mí wá ké mi ara. o lè dùn yín tèmi o lè dùn yín tòun. ìyàwó rẹ nìkan ló lẹ́tọ̀ọ́ láti lè ṣètùtù yìí tá a bá parí rẹ̀ tán tó láǹfààní láti wẹ̀ mọ́ ìyàwó rẹ ni torí tó o bá ṣèrántí òun ló bọ́ gbẹbọ lọ́jọ́ náà lọ́ngbàrá rẹ ọ̀yà. ẹ ṣe sùúrù tẹ bá parí ètùtù tẹ fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. àṣekágbá ẹ ni kí ìyàwó mi ò wẹ ọmọ. torí kò ń lọ. ọ̀dà ńgbà tó rọrọ̀ tí wàá rí bó ṣe lóhun rí ìyàwó mi ti kú èmi lèmi dẹ̀ bímọ èmi mú lọ́mọ mi ẹ jẹ́ kémi owó ẹ̀ tẹ́ bá parí tuntun ah, àtàrí ni iṣẹ́ ìwọ ọmọdé o. tí a bá wá kọ̀ tí mi ò wẹ ìwẹ̀ yìí fún tí ìyá rẹ̀ àti ẹ dákun ṣé òun pé ọmọ mi ò kù. kò ní kú tójú ó máa tì ọ́ tó o bá rí i pé ìtọ́mọ rẹ ṣe ré o òun o òun o tí ó máa bàyàn lójú jẹ́ ètí ó máa ṣẹnu. èmi bẹ́ẹ̀ ni. àtòrí pé ọmọ mi ní kékeré ni mo japan le gan mo burú gan èmi náà ń ṣe ọmọ bẹ́ẹ̀ n tó dé lóní kárùn ọmọ ọdún máa fẹ́ ya abúrò rán mọ́ mi lọ́wọ́ mo mọ bí mo ṣe lè gba ìwà bàjẹ́ tí mo lè gbá kúrò lọ́wọ́ ẹ̀ láti kékeré tó bá ti ń bọ̀ kò lè òun náà lè gbé kò lè gbéná wojú mi tó bá ti ń bọ̀ ìwà bàjẹ́ lọ́nà o. ó sì dá ọ lójú. ah bàbá ẹ wo ẹ dá mi dá ẹ gbélé gbọ́ màá tọ́ débi wípé hmm. màá tọ́ débi pé mi ní bí orí ayé wà bàjẹ́ kankan kò sáà ní kú. kò ní kú. ẹ tí o bá ti ní kú ẹ dá yòókù dà ẹ jẹ́ àjọ dọ́dọ̀ agbẹ̀bí. ọ̀kadì. ẹ tilẹ̀kùn torí àwọn. ifá ṣe yìí. sọ wá rí wípé ìyá ẹ ó jìṣẹ́ ó jìyà pẹ̀lú mi ohun tí mo wá lè fi san lẹ́sàn ni pinnu mi pé n ò ní fẹ́ obìnrin mi lè táyé òfìráyé. oyè mi. mọ́tò lè. Oh mọ́tò tá kankan gbé wá rè ah. mo gbé mo gbé ajẹ́kù kalẹ̀ o mm. ah èkó má dùn o. bá mi kí. ah, ah èkó dùn má wọlé tó bá ti lówó lápò ah <laughs> akẹ́kẹ́ ló gbé ọkọ̀ yìí wá. àwọn wòlá lára àwọn wòlá lára. ọ̀rọ̀ mélòó ní sọ ní parọ́. Ah, ọkọ̀ rí wu <laughs> ó mọ̀ tó ní táyà ah, orí mi ẹlẹ́dàá mi mọ̀sádùn orí mi ẹlẹ́dàá mi mọ̀sádùn orí mi ẹlẹ́dàá mi mọ̀sádùn. Ah, ah, kí ló dé ṣé ọ́fìlà bá gíláàsì ọkọ̀ jẹ́ ni. ẹ ẹ ẹ ẹ pẹ̀lẹ́ bá a. akẹ́kẹ́ kẹ́kẹ́ bóòní àwọn kújọ́ mẹ́ta bóòní. bá a sọ̀rọ̀ lọ́ọ̀kan bá a sọ̀rọ̀ ẹsẹ́ àrí bí mo ṣe gbọ́ pé àkànkẹ́ dé báyìí ni mo ṣe ní kí n mọ ọ̀rọ̀ sí bọ̀ inú mi dùn gbà tí mo rí i pé eléyìí ẹ̀sìn dáńfó eléyìí gangan náà ń pè ní ọkọ̀ kí mọ́tò kọ́lẹ̀ ń fi yìí ni eléyìí ṣe kọ́kọ́rọ́ lẹ̀kùn <laughs> kọ́kọ́rọ́ mọ́tò ni ẹ mo wá fẹ́ sọ tó bá ti lọ sí Èkó ẹ kí n tètè lọ di ẹrù mi agbódò ìjọba lọ nítorí mi náà fẹ́ ra ọkọ̀. tó mọ ni. mo mọ àtúntò ṣé ẹ òkèlè ni. Mm, mi ì jẹba. ẹ ẹ jọ ṣé ẹ ẹdọ mi ni. ojú rẹ lọ lára mi. nígbà wo tẹ́ kú just like that. ah bẹ́ẹ̀ bá wà lọ Afghanistan kọ́ ẹ̀ nídàlú wa gan mọmọ o. tọmọ tó ti kó ràn mí ojú èkó ló wà lójú mi. sorry gaji ah gàjí ó ti kú ti kú. kí ló ṣẹlẹ̀. kí ló tó pa covid nineteen ni. Ah. Ah. ẹ ló ah. máa kú o. coronavirus ló pa. ìwọ ni corona máa mú olóṣì ọmọ olóṣì ni ẹ you are a murderer you are still a murderer. ẹ ẹ jọ get out orí ẹ ti yí ìwọ sọ pé covid nineteen lẹ́nu you are a murderer. jọ kí ló dé tó sákò ní isolation center. o stupid ni. ṣé gàrí àtàpà tán fún yín ti tán ni. orí ẹ ò pé ta ló wà ní isolation center ìwọ ń ba èmi jẹ́ lójú ọmọ tó jẹ́ pé alálùbáríkà ọmọ ni fún mi. ọmọ wọn ni fún ọ dalẹ ní oṣù gbẹni sọhùn. akọkẹ orí ẹ orí ẹ akọkẹ i'm coming i'm coming baby sọmọ pé òṣì ló ń ṣe. lẹ́mi. òṣì ló ń ṣe o òṣì ló ń ṣe kó lè help ẹ ah. you are still a murderer. Ah. murderer ah. murderer. Eh padà padà ah, ah, ìwọ tí wọ́n ní oníkò. ẹ ò lò sí ẹ fọ́n wo filẹ̀ bí ajá gbé mọ́gẹ́ fìrí. ìwọ ti pa o tún ti parọ́ tó yẹ kó o bọ́ sọ fún mi bọ́ èmi bọ̀ láti àìsàn láàkì orí ẹ̀ bàjẹ́. ta ló sọ fún ẹ fún ọ láti. ọgbà ni ọgbà wọn lẹ́mi bọ̀ láti àìsàn ìjà ló ń jẹ́ àìsàn láàkì. àìsàn kọ kẹfìn ni ọmọ máa máa máa lọ sọ mọ́tò yìí dáadáa ẹ máa bá wò ó títí tó máa fi lọ ẹ ti gẹ̀. Ah, láì sàmọ̀tẹ́kùn ẹjọ ẹjọ Sunday Igboho ẹ pè Sunday Igboho ẹ wá Sunday Sunday ó ti yẹ yín eh, ẹ pè Sunday. díẹ̀ díẹ̀ mọ́ orí ẹ̀ ò pé akẹ́kẹ́ wá sọ́rí sọ́rí bí mo ṣe wà ó máa tẹ̀ ó máa tẹ̀ eh, ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tí wàá lọ lè lọ o lè lọ. you are a murderer. iye máa sọ you are a father. you are a murderer. you are a father. you are still a murderer. you are first day father. màá make sure pé màá dì pẹ̀lú. ayé ẹ̀dá ò máa ń pé ìpadà o ìyẹn àkọ̀kẹ́ náà tó lè dá olójú pákọ̀kẹ́ lórí ṣá. Ah, ah. ṣó dá mi lójú pákọ̀kẹ́ ni mo rí ojú mi méjèèjì báyìí ni mo fi rí àkànkẹ́ kódà mo lọ pe òkèlè pé ojú mi ní kọ́kọ́ ló máa rí bàbá ẹ̀ ó ní kí àwa ká máa ṣọ́ mọ́tò àkànkẹ́ mọ́tò àkànkẹ́ káwa máa ṣọ́ mọ́tò àkànkẹ́. Hmm. kẹ máa ṣọ́ mọ́tò Hmm. ayékáyé lákòókè fẹ́ máa jẹ báyìí o ah. tí ìbá wa ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní kẹwàá máa ṣọ́ mọ́tò àmọ́ wọn náà ṣe é dá gan ni a fi jí ìròyìn òtá mojú bá ṣe bóyá kó o pè wá káwa náà lọ́wọ́ bá kẹ̀kẹ́ ṣe dára ni. kí ló dé tí mi wá pè yín ẹ ti jẹsẹ̀ ajá lọ mi wá pè yín ilé yín mo kọ́kọ́ wá kí tó lọ pòkèlè. ah bẹ́ẹ̀ lára ẹ̀. ìyẹn àkànkẹ́ náà hmm. ah ilé ìdá mi ò sì ṣèmi náà dèrò kó kémi náà ò ló lọ. Ah. ọlọ́run mi bí mo ṣe ń sọ mo mọ̀ pé òun gbọ́ mi o jọ ọlọ́run ṣe mí léwé èkó kémi náà ní mọ́tò bọ̀gìnì kí n máa fi ṣakọ sí ìwọ̀ kíní burúkú tó pè wá káwá kàn kẹ́ yìí. ó dà olúwa ṣèmi náà lérè òkó o hmm. ah. kódà àkọ́kẹ́ lòun máa mú mi lọ sí èkó. àbò <laughs> máa gbọ́ hmm. bẹ́ẹ̀ ń tiẹ̀ rí o ti fẹ́ sáré lẹ̀ máa kàn kẹ́ kó mú ẹ lọ sí kò lè rí tiẹ̀ rò má tètè tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀. ìyẹn àkọ́kẹ́ náà kò máa pẹ́ dà fún yàn. kò ń pẹ́ o ó sì dá fún náà jọ kan. girls ẹ yẹ kí n tó wá jayín sí nǹkan mi hmm. ẹ má lọ máa fojú di àwọn ọkùnrin tó bá ní bow leg ó bí mi pé wáìnì ṣe rí àwọn ọkùnrin tó ní bow leg yẹn wọ́n máa ń ní kinní kan burúkú abẹ́ lábẹ́ pj ẹ̀ẹ́. Eh? ìwà bẹ́lòmí èmi ní náà bíi poroge yìí ó kàn amaze me every now and then ṣé ìwọ tó máa ń ṣojú bẹ́ẹ̀ tí ò lè jẹ kankan tán yìí. <laughs> no I, I understand what you're trying to say màtí wàá jayín sí nǹkan mi ṣe mọ̀ pé ẹ lè compare carrot pẹ̀lú pákí ah, ah. yeah it's more like kíyàn ní i pass my neighbor generator kó wá lọ gbé sílé lórí ṣùgbọ́n kó máa mì. ó máa ṣéèkì. Ah. ó máa ṣéèkì ó máa heavy gan. pidgey ẹ̀rọ ẹ ti ń bà mí these days. <laughs> ṣé mo yóò ti ní máa gbá buké báyìí abukeba or wine. This one way you dey from one coast to coast, I no <laughs> understand. Na confirm I put you. Ilé jẹun so fún confirm I PJ. O ti confirm ẹ̀ mo ṣe ń sọ fún yín mo lẹ́ ń jẹun sí náà nìyẹn. Ní pé àwọn oníbó leg tú. Ah, wọ́n ṣe o. <laughs> Nobody dey mi. I pass me lighter. Wow. Mọ̀ọ́kẹ́ mọ́ mọ́. Táìlì. Àti jẹ wá lọ bẹ̀ ọmọ àgbàlagbà. ọmọ àgbàlagbà. ẹ jókòó ah. mo ti máa sọ fún yín pé láti rí mi ẹ má dé kí mi we are all one we are one big family. ẹ ẹ ṣé nǹkan tó sọ lẹ́ǹkan yìí pé kí wọ́n á já yín síbẹ̀ tí bá fẹ́ mú àwọn ọkùnrin tó wà fully loaded ó ń fi nípa tọwọ́ nínú sọ̀rọ̀ yìí o wọn mí tí kò kún bẹ̀ tó gara gan tó gidi gan lọ́kọ́ sáìzì ẹ̀ láti òkè. Okay dé ìsàlẹ̀ wọ́n mí àtàǹpàkò ẹ̀ ibẹ̀ yẹn gangan ni assignment wa. ẹ gbà mí ẹgbẹ́ sáwọn ní kọ́ máa bọ́ bàtà nípa fẹ́ wọ ẹsẹ̀ wọn. <laughs> ṣé mo kàn tí ó bá gidi gan tó bá gara gan tí àpò ẹ̀ kò bá gidi ẹ ṣe kí ni. ẹ jàpàwé. ẹ sá lọ because we are here to make money. yes, yes yes owó ni kẹ̀kẹ́ yìí rere. we are here to make kudi owo, ego m-o-n-e-y money so nǹkan ní kí wá buttress nǹkan so sọ̀rọ̀ ilẹ̀ fi orí ayé kì í fi hàn hmm. ẹni wọ́n ń dá. lẹ́sì mama lẹ́sì mama akọ̀kẹ́ aláta number one. wà á ṣeré. <laughs> ṣé ti rí òun là ń sọ yìí o ká ní ọ̀dọ̀ ìyáwèrè yẹn tá wà tẹ́lẹ̀ yẹn ni cynthia abikile porúkọ ẹ̀ a máa ṣe wá bí ẹrú báyìí ká má ti sọ̀rọ̀ báyìí á ti máa tẹ̀wá mọ́lẹ̀ ṣeré ṣe ti ráwọn èèyàn. abeg who be cynthia be talent person. babe na motherfucker táwa kúrò lọ́dọ̀ ẹ̀ wá síbí báyìí ni eh. yálà yìí ẹ̀ lè ní ká dọ̀bálẹ̀ kó máa gbórí wa. Eh? yìí ẹ̀ máa ń ṣe bí jésù kristi ni. Eh? bẹ́ẹ̀ ni wàhálà are you serious. i'm not, I'm not kidding. lẹ́mi èmi pj baby kí ọkọ wa ní kémi wa ló máa dọ̀bálẹ̀ fún lórí street ó máa pẹ́ títí rẹ̀. DJ John ṣẹpẹ́ gbọ́n mi ṣé kí n já yín sí mi. mo ní kí n béèrè nípa proposal ta submit ọ́fíìsì ń sọ àná kò sí much náà mo kàn ní kí n fọ́ mi pé tí proposal yẹn bá bọ́ sí i pé a máa fún yín ní five percent lórí díò yẹn sàn. no no no bro confirm pé bẹ́ẹ̀ ni sà pé kakọ ah no no kò rí bẹ́ẹ̀ ni pé kakọ ṣe náà nígbà ẹ̀tọ́ wa ni pé ìlọ ká ṣe fún yín. ok sir all right sir kò sí wàhálà sir ẹ ṣe gan sir ẹ ṣe gan sir all right sir. so kí ni chairman sọ wá. mama dáwọ́ lóhùn tí mo sọ fún ọ máa fún ọ ní five percent lọ́kàn ọ̀fẹ́ gbàgbọ́ dẹ́n yóò pé o ti bọ́ sí pé rẹ̀ sí mọ́tò. Ah! tẹ́lẹ̀ bọ́bọ́. Oh, farabalẹ̀ ó dàgbórí òkú tó ṣe gbà mí tí bá lọ ní àtàtà kankan. àtàtà sọ̀rọ̀ business òun wò di bí tó gbà wọn ló máa gbà owó ipá mi sọ̀rọ̀ náà kí ni bàbá sọ. àkìlọ́ mi pé à ń sọ̀rọ̀ business òun wò di ṣe bí kò tí mo sọ fún ẹ náà ni pé máa ń sọ pé. you see your life má yẹ sọ wọ́n pé ṣé ìdí ni wípé kí àwọn àsọpọ̀ lórí fún. Ah, so nǹkan tó ń sọ ni pé um, ni pé díò yẹn pé wọ́n ti kí ni mò ń sọ náà pé wọ́n ti wọ́n ti accept pé àwọn máa gba um, mo mo hi hello. So can I sit? Would What happened more forward? <laughs> okay. Um, I, I am um, Ayomide. Can I meet you, please? My name is Akonke. Akonke. Ah. Orúkọ yẹn melt heart mi. <laughs> Ọlọ́run. You have beautiful friends. No, they're Sorry. Oh, they're your girls. Yeah, she's our mama. Oh, wow, mama, mama. Sorry, <laughs> what's your name? My name is Black Cream. Black Cream. I'm Jimmy. Oh, Jimmy, like him, Jimmy, Jimmy, like him. Okay, fine. <laughs> um, so, how are you doing? I'm, I'm good. I'm fine. Okay, so more of a ṣe àlè ìná àlè. ṣé o lè sọ̀rọ̀ ni. Ah, mo ń sọ̀rọ̀ náà nípa máa lọ wá <laughs> forward no i'm not i just don't okay. want to be too forward. ṣé àlè hang out. yeah. fine no problem. ṣe àlè hang out just like that. Uh -huh. <laughs> sorry maybe you should. Um, Okay, give me a moment, Jackie, for attend Okay. I'll be back. Um, Ọ̀gbẹ́ni, ó dà pé àmà máa ríra later àbí. Mo tún tẹ̀lé dì. Kókó ìjọ tó lọ lọ. Business mi kò oh, Bro, bro, you talk too much. Problem tí mo ní pẹ̀lú ẹ náà ni ẹgbà tó ti ń mu spin off tí mo mu ẹnì kìí ṣó mọ̀ pé yàtọ̀ tiwa ń bẹ. O ti ń mú ọtí bí obìnrin náà, o ti ń ronú bí obìnrin. Ó ṣe ni pé èmi busy tó bá bébí ló fẹ́ jòrò sí fine tó bá dẹ̀ mọ̀ kó jòrò sí ìgbà yìí àwọn méjì wà bẹ́ẹ̀ o lè mú kan lọ. bro you talk aláta pẹ́pẹ́dẹ́. máa ṣe gbogbo ihò là ń juwọ́ sí tó bá lọ jẹ́ ihò alákọ̀ọ́kọ́. Atami ni Wizkid àti Burna Boy jẹ́ tó fi ń jíjà. Ẹ máa ta ẹsẹ̀ bẹ́ẹ̀. Lódò mi ní ìjọ àtàǹjẹ́ o. Mo lọ fi pẹpẹ ta ẹ̀ bá mi ra ta lẹ́nu. Wọ́n lọ́kọ́ sílẹ̀ nílé ayé, wọ́n tún fọwọ́ bí mi o. Mọ́mí kí sọ. Ọkùnrin ìwòyí ẹ lọ ẹ dúró ẹ ra bá mi ra àwọn ah, ọ̀rọ̀ wọ́n ti ń kiri ata lọ wọ́n ti ń kiri ata lọ àná ti ń kiri ata lọ àwọn ti ń kiri lọ wọ́n ti ń kiri ata lọ. rodo náà dẹ̀ wà. wọ́n ti ń kiri ata lọ lóde wọn bá mi lọ sáré wọn náà wọn kọ́sítọ́mà mi ẹni. ẹ má ta ẹsẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ um, <laughs> sá Ayọ̀mídé. ok ẹ̀yin la ẹ lẹ́wà láti Ayọ̀délé limited right. bẹ́ẹ̀ ni àwa la wá láti Ayọ̀délé limited àwa dẹ̀ ni wọ́n fẹ́ award contract fún sọ̀rọ̀. So. Anika, ọ̀gá ńkọ́ ẹ̀jọ́. Um, ọ̀gá really busy in nínú office right now. Pé ọ̀gá busy. Mo tẹ̀ fín pé àwọn ilé ẹ̀kọ́ wa congratulate wa. <laughs> Ṣé o understand? Eh, so lọ́wọ́ náà wọ́n fẹ́ fún wa lẹ́tà náà kò ń ṣe bá ti tí nǹkan ayọ̀ náà ni. Ah! Kí ló ṣẹlẹ̀?

tó bá lọ jẹ ihò alákọ̀ọ́kọ́ wà á yàrá lọ kiri ata. la lè ọ́dà fún gan papọ̀. Ah, this thing is just too. Hi. Hi, good morning. My boss would like to see you. Oh. Stand up! come and have your seat. Hi. How are you there? I'm fine. How are you doing? I'm good. What do you care for? I'm fine. I'm waiting, Governor. Eh, oh, ọmọ yìí. Ó mọ̀ mí? Ó mọ̀ yín dáadáa. Oh. We pay, mommy, mí, o ti ṣoríire. Though ó ní àwọn èròjà lọ́wọ́ tí èèyàn lè fi dìbò <laughs> so láì tí dìbò ẹ gan bàjẹ́ tán ẹ o ti wọlé. ẹ̀yin kan ti wọlé <laughs> bí wọn ò tiẹ̀ dìbò ẹ ti wọlé. so kí ló kí ẹ fún. ah for now i think we good for now so for now all good right yeah, no good. problem wọ́n ló ní gbogbo ẹ̀ ní ìsìn tó bá wù ẹ̀ máa tún ọ̀dà sí i iṣẹ́ táwa ṣe ń bí nìyẹn <laughs> báwa ṣe fẹ́ tún lò ṣe rè <laughs> ọlọ́run adẹ́gbà fún wa àmín ok kí lorúkọ yẹn. Akànkẹ́ Aláta. Akànkẹ́. Aláta. Aláta. Swẹ́swẹ́. Swẹ́swẹ́ <laughs> oh that's good. Uh, àkànkẹ́ alata suẹ́suẹ́ ó dẹ̀ lè jẹ́ àkànkẹ́ aláta yẹ́rìyẹ́rì. yẹ́rì card mi okay. gba hotline mi nìyẹn ó lélẹ̀ eléyìí. okay. yeah so card mi pọ̀ tí máa ń fáwọn èèyàn but eléyìí ló special mú iná ọ̀sìn ó ti yé <laughs> so pé nọ́mbà yẹn. okay sir. ẹ eh, no problem but o ò lè lọ bẹ́ẹ̀ kí ni nǹkan tó fẹ́. okay ọ̀nà kò sí tó fẹ́ bẹ̀ tó lè mú eh, kò sí ẹ bí ìbọn ta ló ń sọ house ẹ̀fẹ́. no she's my girl. okay one of my girls. ah báwo ni pẹ̀lẹ́ gbà <laughs> no má ṣe ọtí náà nìkan ló mọ̀ mi ọtí nìkan ló mọ̀ mi tábà ní kó wá ṣe kinní sí wa kó ṣe ṣúkẹ́ṣúkẹ́ náà ni ẹ́ àfi kó máa mọ ọtí ṣá ṣáà ṣe kí a kò bọ́ síbí. mi wàá mọ̀ pé ìpadàbọ̀ Àbújá agbára ló lọ mú wa. irọ́ like move tẹ wá yẹ o possible girl gba irú owó nínú ọkọ àti ẹkú ìrìnàjò láti máa bá rẹ ṣe wẹ lọ ẹ kárí pé mi bá wà láwà mi bá ẹ kọ́kọ́ èmi ní kí mi wá gba balance ètò náà. Wow. Creator, not creator. Is he dead? Um, madam, can I please tell us what actually happened? In fact, mi ìrírí eléyìí rí láyé mi, ó happy ẹ̀ ni. Um, happy ẹ̀. Ṣé mi by any chance ó sọ fún Jìdá bí like ṣé o jòlúsà rẹ̀ sí? Olóhùn ìka, ìka ló pera ẹ̀. Ìka ìlú? Àbí o, ẹ̀mí làwọn ní duty. Actually, I twelve la wà ní duty. Twelve. So the reception itself, ebe la wà ní. Àwa méjì reception. You with person. Me and the older girl. Who want? Ah, you sure you don't see anybody at all? No, twelve. Get out all these stuffs. We'll manage it. Okay, fair enough. Okay. Uh, do that right now, please. Go down that one, right? Hello? Yeah, this Officer Finest on the line, sir. I'm reporting right now from the scene. Yeah, he's dead. Finally dead. Oh no, we don't need, we don't need Black Maria. All we need right now is ambulance. Yes, sir. Yes, sir. Thank you so much, sir. yes, sir. Yeah, Lekki ni mò ń sir. Okay, sir. <laughs> no, ah, mi nílé wà lọ́la. Bóyá kẹ́ fún mi ní ẹ fún mi di bí a bí ọ̀tún la máa wá rí. Yeah. Okay. Ẹ máa send address mi sí àbí. Okay, sir. Kò sí wàhálà, sir. <laughs> um, any wonderful evening, sir. Bye bísí eh? ta guess. pé mi mú bó ṣe ń guess now. o tiẹ̀ try kó tiẹ̀ guess now. ó yẹ ẹjọ́ ta governor candidate ti town wa yìí. wow governor tìlú mm. wa yìí gangan. Dèjì Jímọ̀. yé. sórí pé mo ti mú ẹja ńlá. I swear. mo ti mú big fish gbà bẹ́ẹ̀. ah ọmọ mi ah. tí bá fẹ́ lọ ní ọ̀tún láyìn mo máa dira azin mo máa dira lọ tí kò tó bá kọ́ wọlé báyìí tó bá kọ́ wò mí láti ọ̀kan ah akọ pé wow sexy baby ẹ kò <laughs> trust me now. big food àjọ lọ ni. Uh-uh, má gbé yẹn wá jẹ́ kí n kọ́kọ́ lọ náà kí n kọ́kọ́ lọ fi ojú mi méjèèjì kọ́kọ́ lọ fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ lọ́pọ̀ ní ìwòkọ́ tó ń ṣẹlẹ̀ ní woro sí woro ẹ̀ kó ti yẹ kí n wọlé sí woro sí woro ìgbà wa mọ bó ṣe ń lọ wọn á ṣí àwọn ọmọ ogun mi wọn á ṣí wọlé wọn mọ̀ pé mi ò bímọ òṣì mi ò láwọn ọmọ ọ̀dẹ̀ àwọn ọmọ kpk. kò pọ̀ kẹ̀ ó pọ̀ pa àti ọ́ sì rí sí náà mo dẹ̀ mọ̀ pẹ́yìn ah, ah. gan fún ara yín gan ẹ máa di kákà. Oh mo máa dira lọ ni. Ah, ah, ah, ó yẹ kó ti yí ẹ àwọn rí ló dé o ì tí sùn ni wọ ọmọ yìí ṣé òun tèmi ló gbọ́n àbí o àbí lọ torí mi ò trust ẹ o i no trust him tó ló fẹ́ lọ ohun mi ló gbọ́ kò sí wàhálà ó yẹ kí wọ́n lọ sí táyì tó lọ. pẹ́pẹ́ dẹ́ẹ̀. kan èmi àkànkẹ́ aláta pẹ́pẹ́ dẹ́m gidi gan bóyá pẹ́pẹ́ dẹ́m àkànkẹ́ pẹ́pẹ́ dẹ́m àní ọ̀rẹ́ ata sí wọn lẹ́nu bóyá ata yóò yá My love. Sister Nitra. Má rè, má rè. Èmi ni wọ́n wá bá. Gbà lọ́wọ́ mi aunty Cynthia ẹ kú jọ́ mẹ́ta. àwọn èèyàn máa jáwèrè gan nínú ayé. wọ́n máa gan. àkànkẹ́. ojú yín fine gan ni you look so beautiful. ìwọ adé kò dèrè. ọ̀ọ̀. Oh, oh. so nígbà tí mo gbẹ́ ẹ lẹ́yìn tán ó wá bọ̀ tùtùrọ̀ wá rí èèyàn míì tó o lè gẹ́jẹ́ wá ṣe pé èmi ló fi eyín náà gẹ́jẹ́. àǹtí Cynthia ó oh, ẹ̀dùn lọ mo tún pè láǹtì. lámúwèrè jẹ́ kó mọ̀. mo tún pè láǹtì. Cynthia owó lẹ́sìn ó mọ̀ pé mo respect mo ní pé àǹtí ó lè downgrade ara ẹ̀ ẹ́ ok fine kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ah, kí ló happen. kí la rí gbọ́ bí kí bá wò nígbà tó mú gbogbo àwọn ọmọ mi tó kó wọn sọ́dọ̀ tó bá mi sọ pé kí la rí gbọ́. àwọn ọmọ yìí àwọn ọmọ. but LD ṣé bí wọ́n sọ fún mi pé olùsọ̀dọ̀ mọ̀ sí ẹ ni. Ah, ah. shut up. hold on hold on hold on ibo ló wà yìí. ọ̀dọ̀ great great great grandmother mi. ṣeré ọmọ mi tó ti gbọ́. ni ìyá wọn èmi ni grandmother wọn èmi ni great grandmother wọn ṣó ń gbọ́. kò sí wàhálà mo rí i pé uh, wọ́n ti brainwash gbogbo ẹ̀yin tó kù èmi ò wá sí ibà láti wá bá yín fa anything but nǹkan tí mo fẹ́ sọ fún ni pe. nǹkan tó èèyàn kan kì í ṣe nínú ayé kò jẹ́ gbé wá àkọ́kọ́ jẹ́ kí n sọ fún ẹ sórí nínú ayé tá a wà o lè jojú ayé kó tún máa jayé. yọ lọ wá pa èmi máa jojú ayé máa tún wá jayé so get out. kò sí wàhálà. hold on hold on nínú èmi àkànkẹ́ fresh blood àti àwọn old school tálẹ̀ dìbò fún akọ̀kẹ́ alátasúẹ̀. alátasúẹ̀. Cynthia <laughs> tí ojú ẹ bá fọ etí ẹ ò di èmi ló dìbò so get out. kò sí problem mi ò ní bẹ́ẹ̀ dù bọ mo fẹ́ kó yé o mm-hmm. orí street lẹ́nu bọ̀dẹ̀ wa mm. ṣe dẹ̀ rí street tó ń ye, yẹn mm-hmm. tó bá fọ́ pẹ̀lú kí ló máa ṣẹlẹ̀ baby. street ma fuck ẹ up. fuck ẹ up. let's go. yẹ̀gbọ́n wa ajá ẹ̀ let's go. cynthia tẹ́ ẹ wo yẹn adé tẹ̀ ni o kò lè fún wàrà ó lè da wàrà nù. get trust me let's go and it's like this láyé ó yá ọmọ mi. àkànkẹ́ aláta pẹ́pẹ́ yọ pẹ́pẹ́ pẹ́pẹ́ àkànkẹ́ aláta. wọ́n mo ṣẹ̀ṣẹ̀ sọ fún wọn ni lórí instagram tiẹ̀ àwọn ọmọ tó bá ṣe ìdí dáadáa yẹn kẹ́ tún bá mi send ẹ̀ sí ọ̀dọ̀ mi kí n lè wo eléyìí tẹ́ send fún mi ní láìkì bọ́ọ̀dì ẹ̀ mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀. sọ fúnra ẹ kí ló ṣẹlẹ̀. ìjọba ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀ lálejò. àlejò wo ni tálẹ́yìn. àkùntẹ́ látàrí sàn. orúkọ yẹn dẹ̀ sàn bíi pé mi ti gbọ́ ríṣẹ́. Your Excellency ah. lady tí ẹ fún card ní poolside yẹn. Really? ẹ tó ṣe. òótọ́ ni òótọ́ ni òótọ́ ni òun ló pẹ́rẹ́ ní àkànkẹ́ aláta ah, ẹjọ́ ta mí kí ló ṣẹlẹ̀ kí ló wá dé tẹ́ dá dúró sọ́nà. Sorry sir orí yín ò pé ìgbà tó yẹ kẹ́ fọ́lò protocol ẹ̀ ní fọ́lò ẹ̀ àwọn ọmọ gidi tó yẹ kẹ́ jẹ́ kán gbáta wọlé kára rodo lọ́wọ́ wọn ẹ̀ jọ wọlé ìyàwó adébí ẹ̀ ní fọ́lò protocol ẹ̀ ní ṣó sà ẹ̀ ní ṣó mà wọ́n wà ń bẹ̀. You're welcome. How are you, baby? Yes, sir. How you doing? I'm Báwo ni? So, okay. I'm fine. Oh! ẹni tó lábá tọ́ sí lọ láyẹ pọ̀ lọ́dẹ̀ yóò stress ara yìí oh as always <laughs> èmi nìyẹn ọ̀rọ̀ àjókòó báyìí. ok kí ni kí wọ́n fà ẹ́ o. Um, I'm okay for now sir. are you sure? yes sir. o ò fẹ́ nǹkan kan. Ah, I'm okay. really? I'm so happy to see you again sir. same here baby. bọ̀ gbogbo tí mò ń wò yìí nà nà nà nà nà ó tún wá beautiful sí ìgbà tí mo rí ẹ gbà hmm, ẹ lọ ẹ pòórà ga ó ga o! ga <laughs> ga báwo ni ọ ṣe lọ ni ok later gbà ẹ <laughs> oh, kí ni kò tó rí mi kí ẹ bá mi sọ̀rọ̀. <laughs> gbogbo gọ́fúnà gọ́fúnà yẹn ìwọ yóò ẹ́sẹ̀lẹ́sì mi kúrò èmi ni this is my person ọ̀tọ̀ bá fẹ́ wọ̀ sọ fún mi gbogbo fàájì wọlé wà tá a lè jọ ṣe mm. àjọ máa ṣe jọba ní o àbọ̀bọ̀ àbọ̀lùdùn ní orí yín ah, ó níbi tẹ́ máa wà òrìkú ah, orun mu ẹ̀ ń gbàgbé. ọ̀nà òrìlé. ọ̀nà orun mu ẹ̀ tó bá ti jẹ́ not real ó fìlè. not real. not real. ok mo tún ṣe náà tó bá ti jẹ́ not real mo ti mọ̀ pé kankan ṣẹlẹ̀ yẹn. gbàbẹ̀ yẹn kí n gba bí kájọ pàdé àjọ máa ṣèjọba ni o hmm. gbogbo nǹkan tó wọ̀ ya tèlò báyìí. one point five million sir. one point five. yes sir. Mm. okay máa fún three million. oh thank oh, you. ọ̀la máa fò máa fò máa fò. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akọ̀kẹ́ yẹ fóònù two point five million. Oh <gasps> my God! Are you for real? Oh, thank you. you see, this so thank You so much. Ọmọ Rizzi, mm-hmm. èmi ò kí n fẹ́ lọ ṣe é. Mm-hmm. Ṣé ọkọ sọ fún mi, ó for me. mi wípé o máa ṣe orí fún mi? Oh. Èmi náà sọ wípé mo máa bá àkáǹtì ẹ̀ bẹ́ẹ̀. Oh, baby. Two point five million naira. Oh. Fẹ́ẹ̀ni nìkan ni, tí mi àbíkẹ́ bá tún padà rẹ̀ mo ṣe sọ fún mi kàn fún mi láyè tájọ lọ sílẹ̀. ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń kọ́. mi mọ́. ìgbà tí ń jà pẹ̀lú eré pa. ṣé o rò pé mo yìí ní láì fọkàn ni oh. mo ti kó lé ẹ lọ́wọ́ bàjẹ́ bó ba ṣe wẹ̀ mi ò ṣeré mi ṣe mi ò ṣeré wo yọdún ọlọ jẹ́ kí n fi ṣẹ̀kẹ̀rẹ̀ jẹ́ kí n fi lùlù ẹ àwọn ìlẹ̀kẹ̀ jẹ́ kí n fi lùlù bá tèmi jẹ́ gangan. wọ́n ti ń kiri ata lọ. ẹ̀rọ tá ẹ ṣe o. àná ti ń kiri ata lọ. ẹ̀rọ tá ẹ ṣe bẹ́ẹ̀ o. wọ́n ti ń kiri ata lọ. ìndé kárí kúndé tarí. wọ́n ti ń kiri ata lọ. wọ́n lọ́kọ́ sílẹ̀ nílé ayé ọkọ̀ ọkùnrin o. ẹ̀rọ tá ẹ ṣe o. ọ̀rọ̀ yìí sún mi gbà. You want to buy pepper? tẹ́tẹ́ two naira No, two two hundred naira tata ṣe tomato àtàrodo. ẹ̀yin kan you no cut o ah why you do like this. ẹlẹ́tẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀jà mi dúró mọ́ ẹ ṣọ́ra o tẹ́tẹ́ ṣe tomato àtàrodo tún two hundred naira ilé kan tó bá fẹ́ ra tomato three hundred tó bá fẹ́ ra tarodo two hundred tó bá fẹ́ ra tata ṣe two fifty ẹ̀rọ tá ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ̀rọ tá ẹ ṣe bẹ́ẹ̀ o tomato tata ṣe atarodo àjà láwìn làwọn tó máa wà bíi ọ̀rajà wọ́n máa bẹ̀rẹ̀ sí ní dáhùn lámú títí ni ẹwà tẹ́ ṣe bẹ́ẹ̀ o tomato àti arodo ẹwà tẹ́ ṣe bẹ́ẹ̀ o brakule brakule. wow wow wow Deji Jimoh ẹja ńlá ni mo gbé. <laughs> bí mi ṣe ń pe orúkọ ẹ̀ lówó ń pọ̀ sí i Déjì Jímọ̀ o Déjì Jímọ̀ o Déjì o ìpọ́njú ti di tiẹ̀ báyìí wàhálà ti dààmú ó ti di tiẹ̀ ó ti kiri ata fún ẹ̀mí àkànkí aláta ò ní bọ́ bẹ́ẹ̀ owó tèmi á máa pọ̀ sí ni wàhálà tí ẹ wá máa pọ̀ sí lavish. wow wow wow indeed ẹja ńlá ni mo gbé. sà ẹ wo mo láti sáré kúrò níbi tá a ti ń dìbò ni ṣe rí àwọn èèyàn wa fúnra wa alálẹ́ ló gbé bóòsì lọ fi kó wọn from house to house o. ẹ ṣe bóun tó bọ sanwó fún nìyẹn ṣe bí tẹ eh, fẹ́ ṣe tẹ́lẹ̀ náà nìyẹn àkókò ṣe àfọwọ́ ṣe bẹ́yìn lẹ lọ́ọ̀jì wọn sóòtẹ́. ẹ ẹ alóòjì ń gbókùn wọn. ó dẹ̀ tó táyì tó fẹ́ dìbò lẹ́dẹ̀ lọ kó wọn. bá ẹsẹlẹsì ẹ̀rù ń bà mí ṣe rí lójú ibi tá a ti ń dìbò lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí àti sẹ́tù gbogbo wọn o àti fún wọn ní everything àti sọ fún níbo lẹ ti rí dèjì mọ́ gbẹgbẹgbẹ túra yín dà sọ n tó sọ nìyẹn àtúnlọ bá àwọn bọ́ọ̀sì oníkejì náà the same thing náà sọ wọ́n níta ló mọ dèjì jí mọ́ ó kò yé mi o nítorí àtúrí ẹ̀ mo ṣe wá bá yín kẹ́tẹ̀tẹ̀ mọ́ ẹ̀ ẹ̀ tẹ̀ máa dé. kí lẹ rò kó ṣẹlẹ̀ yẹn ah, kò yé mi èèyàn burúkú nìyí ah, ọba yẹn jẹ́ ni gbogbo èèyàn olóṣèlú yìí ah! ṣé bí ó tẹ́yìn sọ fẹ́mi ni pé ọ̀nà bọ́ọ̀sì ni màá fi wọlé dẹ́mi sí ọgbọ owó tí mo kó fún yín eh. gbogbo nǹkan tí mo sọ pé kì í ṣe fún ọ ẹ ò ṣe five star hotel ẹ lè fẹ́ gbà fún ọ bóyá ṣọtẹ́ǹdì lọ gbà fáwọn ẹ̀nẹ́rẹ́. Ah, láìláìláìláì ẹ wo. wọ́n ti bá ògùn kó ṣébi ìjọba bí ti fẹ́ rírè. Ah, ọ̀gá mi ah, máa ṣó ni. my honourable ẹjọ ẹsẹlẹsẹ ẹ wo. máa ṣó gbogbo yìí. ẹ wo torí ẹ náà ni mo ṣe sáré wá bá yín pé kẹ́tẹ̀tẹ̀ mẹ́sẹ̀tẹ̀ máa gbé. bóyá bàjẹ́ bàbá yìí jà torí mi ò mọ fẹ́ẹ̀sì gbogbo yín kọ́ mi sílẹ̀ tẹ̀ Ah, kò rí bẹ́ẹ̀ sá ah, we oh. tried all our all oh, we could we tried all our best. hello hello mi fẹ́ kàn embarrassing. Ah, excellency please ẹ gbé báàgì yín. ẹ eh, eh, eh, má bínú ṣe gbọ́ ah, okay For now. ah I'll get back to you sir very soon. don't get back to me please don't come back to me tí mo bá announce mi tó bá announce mi pé èmi mo win election rẹ ẹ má padà dé bíbọ ni mo sọ fún yín. excellency ó ṣú ọ̀fun mi sẹ́rí igọ̀gọ̀ local government. Okay alápẹ̀rẹ̀ àtàlápòpọ̀ àwa gbé owó fún wọn ó sú ọ̀fun mi ní òun ò lè nà wá eléyìí a máa fi ẹbí tiwọn. fáwọn local government àti lose tẹ́lẹ̀ ẹ̀ fún ọ lówó àbí. ẹ̀yin náà a fún wọn. máa ẹsẹ̀ rẹ̀ sísan ẹ wo ṣẹ́rí bó ṣe ń lọ yìí ẹ bá eventually lose election yìí ẹ̀mí yóò ṣe. ìwọ lọ bẹ ní èyí tá a sọ yìí a máa ń wìn yìí ẹ jẹ́ ká ti gbàgbọ́ pé. àbí kò yẹ yín bó ṣe sọ yẹn ẹ máa jókòó sára. tom dollar ọ̀rọ̀ burúkú wo ló ń sọ yẹn tó fẹ́ máa threatening wọn ni wọ́n threatening ni jàre but kò ṣe sọ o tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹbítẹbí yín ẹ wà ah. nínú ewu o torí jẹ́jẹ́ mi ni mo jókòó tẹ̀ sọ fún mi pé ọ̀nà post ni màá fi wọlé ah, tí n bá lose ẹ̀ wọ́n á fi ọ̀nà post wọ́n á fi fún yín kòbókò ah! ọlọ́run mi ni mo sọ bẹ́ẹ̀ eh, wọ́n ti ń kalápẹ̀rẹ̀ wọ́n fẹ́ announce the result alápẹ̀rẹ̀. ah wọ́n fẹ́ announce the result alápẹ̀rẹ̀. ẹni sọ̀rọ̀. ah mo ti lose alápẹ̀rẹ̀. a ti lose alápẹ̀rẹ̀. kí ló kù yẹn. igọ̀gọ̀ ó kù gọ̀gọ̀ ló kù. kí ló kù yẹn. igọ̀gọ̀ ẹni sọ̀rọ̀. bẹ́ẹ̀bẹ́ẹ̀ àkànkẹ́ aláta beautiful. Yeah, this is my little house. For real? Feel free. Kí ló sọ ń sìn? As in ilé mi kékeré inú rẹ̀. Little house lele. Yes. Wow, this thing is okay now. You are okay, for real. Thank you. <laughs> Oh, thank you. Okay, so kí ni kí n offer ẹ? Ṣé o fẹ́ jẹun kó tó mu nǹkan ni àbò mu nǹkan kó tó jẹun? Um, baby ṣọmọ kan. anything tó bá it for me? mm. i'm good. i like that <laughs> thank you i'm coming. have a good <sighs> wow. Mm. <laughs> know. Hello. Hi. How are you doing? Mm-hmm. Um, Sherry, tí ojú bá rí arẹwà, tó bá pretend àbò ń parọ́ pòun ò rí ojú náà ṣe kí ni ó máa fún pátápátá <laughs> ah, anyway orúkọ mi ni Ṣẹ́gun Aláwàyè. wow orúkọ tèmi ni Àfọ̀kẹ́ Aláta swẹ́swẹ́. <laughs> Uh, orúkọ tèmi ni PJ PJ baby nice to meet you. Yeah. Um, aunty PJ ẹ ní sùúrù náà ṣẹ́rẹ́ ni tí mò ń bá jà ẹ̀ ẹ jẹ́ kí n bá jà tán nígbà tí bá ja ìjà yẹn tí mo rí pé mo jà á gidi then máa mọ kí mo anyway tí ẹ bá mind Okay. gba time mi jẹ. Mm, you sure? Mm-hmm. okay ẹ fún mi ní five minutes máa bọ́ sí tansin. alright. ṣé <laughs> mi ò sọ fún ẹni. wàhálà ẹ sọ uh-huh. máàmá akànkẹ́ uh-uh. Number one. ìṣú ẹ. ẹni ọ̀dà akànkẹ́ is a counterfeit. wàhálà yìí tí kò bá rí wa kò ríyàn bó ṣe wà yẹn a máa gba tọwọ́ ẹ̀. wọ́n wà ló dẹ̀ believe me confam yé tó gbé wà náà kó máa wà lọ́wọ́ ẹ̀ a máa gba tọwọ́. bọ́wọ̀ tẹ̀ wá kà sí èmi rárá ń tẹ̀. bàbá wọ̀ rí ìyá mi. ẹ kọ́ bá mi ó ṣọ́. ọmọ mi wọ̀ rí wọ́n ti ń kiri ata lọ o wọ́n ti ń kiri ata lọ àná ti ń kiri ata lọ o wọ́n ti ń kiri ata lọ ilé kárẹ kúndé kárí wọ́n ti ń kiri ata lọ wọ́n lọ́kọ́ sílẹ̀ nílé ayé wọ́n tún fọwọ́ kú mi o ẹ̀rọ ọ̀tẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí sú mi gbà. alátayán rèé. àwọn akéwì yàtọ̀ aláàbò ẹ̀rọ ata ẹ̀ṣẹ̀ bẹ̀ o alátayọ̀ ọ̀dẹ́ ẹ̀rọ ata ẹ̀ṣẹ̀ bẹ̀ ẹ̀rọ ata ẹ̀ṣẹ̀ Era taisebe. Kunde kare kunde Ala tayonge wọn ló kọ́ sílẹ̀ nílé ayé wọ́n tó fọwọ́ omi o ọkùnrin ìwòyí ọ̀rọ̀ yìí sún mi gbà. alátayọ̀ ń ah, rèé lójú tó wà ń bẹ̀ hundred naira ni yatalo ya kiriyatalo kunde kare kunde kare wọ́n ti o. wọ́n ti kiriyatalo. alátayán Ṣẹ́gun aka ó ti kiri ata fún èmi àkànkí aláta gbogbo orí ilé ayé ẹ owó ọlá ọrọ̀ àìsíkì ó máa jẹ́ ti tèmi àkànkẹ́ aláta kí wàhálà ìdààmú ìbànújẹ́ òṣì ìyà kó jẹ́ ti tiwọ ṣẹ́gun ìkà fúọ́ àṣẹ́gun ṣẹ́gun o ṣẹ́gun o ṣẹ́gun o ṣẹ́gun o. ní dá fáwọn tó fi ṣẹ́ran yín. <laughs> ta ló gúnyán fún yín tó ní tọbẹ̀ òṣòro. èmi ìkà ikú ń bọ́mọ rìn ọmọ òfura. ìwọ ìkà ó pẹ́ tó ti ń ṣe ọjọ́ gbogbo báyìí ni tó lè ọjọ́ kan ni tó ní nǹkan èní gọ́gọ́ is the hand of your terrorizing this our society. lè dá fún gbogbo àwọn tó ràn yín àìtóṣẹ́kọ̀ yín ló ṣekú porógbó yín. guy mo really love ọmọ àkànkẹ́ ìgidi gan ni. tó bá tó sọ fún wa èmi náà rí ìdíwé tó fi náwó bẹ́yàn tó ṣẹ̀gbà wáyà. mo tọrọ pé pàdé mi ti di bàdóṣà. ẹ <laughs> ẹ serious ǹbọ̀ kínní kan wà tó ń bọ́dà mi ṣe mọ̀ wípé anytime tí n bá ti fẹ́ fọwọ́ kan mọ̀ yìí kò kí n àlá omi kí n fọwọ́ kan òun. mi ò gbọ́. yes. are you serious. kò kí n jẹ́ kí n fọwọ́ kan òun. wípé o ò tí wo promise land. àtọ. ládùúgbò yẹn tó ti náà fọmọ yẹn ẹ wo ọ̀rọ̀ yóò ń sọ̀rọ̀ iye tí mo ná fún because ọmọ tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí ọmọ tó wà òkè láyé ara ẹ̀ ni tí n bá ní parọ́ fún yín ó wà òkè jà àwọn ọkùnrin mi gan lọ bọ̀ èmi kàn ń ṣẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí ọkùnrin sóbìnrin èèyàn ṣáà ni máa fẹ́yàn kò tiẹ̀ má máa ṣe díẹ̀ díẹ̀ fún ṣe understand but as it is now kí lè ń rò pé mo lè ṣe. Um, ọ̀rẹ́ mi a máa strategize ni o tó máa ṣe ni wípé ó máa invite ọmọ yẹn but máa fún lára kó máa sùn. what are you saying? mi ní fún lára kó máa sùn mọ́ mi kò ṣe ń sun bí yes kò ṣe ń sun bí. Ah. o mi kò ti sun bí báyìí. kò ṣe ń sun bí. ti rún no. you never. Ah. no na o. èmi ẹkùn kò sígbà tóbìnrin máa sùn sílé mi tí mi ní o even kó máa ṣe pò máa ní kó wọnú bedroom lọ kó lọ fọ máa lò bẹ́ẹ̀ hmm? máa lò bẹ́ẹ̀ kódà tí kò bá gbà ní ẹ̀rọ ó máa gbà ní agídí máa rẹ́pù ẹ̀. lágídí ah, ah no no no no ìyá ò dáa náà o ọmọ tá à ń sọ̀rọ̀ ń pọ̀ ọmọ tèmi rí bí ẹni pé mo lè fẹ́ ni bí mo àti ẹ̀jọ́ ọmọ téèyàn lè fẹ́ èèyàn ṣe máa rẹ́pù obìnrin ah no I can't do that no <laughs> mi lè rẹ́pù ẹ̀ o. tọ́mù bá ti gbà lẹ́rọ̀ máa fagídì bọ́ ni you have been spending you I mean ọmọ kan máa dictate fún mi pé don't touch me níbo. tàbí gà sẹ́yìn kí lẹ̀ ń sọ náà wọ́n ní mi lè rape mo ṣe máa rape. ẹ jọ ok kí ló lọ fọ̀rọ̀ lọ wá fún kí ló kí ló tó pọ̀ wá sọ̀rọ̀ àwọn àdìbẹ́sẹ̀ ò gbọ́ èèyàn èèyàn ogólóhùn ògbà lẹ́rọ wá fagídì bọ́ nìyàn. ọ̀rẹ́ o mọ̀ kó tá a máa ṣe a máa strategize ni okay. as time goes on a máa mọ̀ kó tá a máa ṣe ṣáfidá mi. ó sì wà láà bad boy lẹ́yìn méjèèjì mo mọ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹ́ ní wọ́n sọ fún yín náà ní ẹ ṣe fàájà ẹ̀ fẹ́ kó bá mi dín nǹkan pọ̀ nísìn mo ní reason i have my reasons. èmi tèmi náà wọ pa ẹ ní nǹkan pọ̀ yóò ní reason mi nà ó. tọ́tún kò lè yí ẹ. E. kò lè yé mi ó yé mi bọ́tọ̀ ń rò ní pé òkè torí alẹ́ ọjọ́ wedding máa sọ fún ẹ pé bóyá èmi tí mi ń bá ẹ no now èmi tí mo rí ẹ bóyá tó ṣe ó expect pé kí n bá ẹ ní virgin no now. no tọ́tún wáyé. Why? Babe, kí ló ṣẹlẹ̀? O ti serious. Kí ló wà mẹ́? Mo mo sọ. Tèmi yé mi. Ah, tèmi náà yé mi tí mo fi No, ah, stop! Ah, stop! Stop! Stop crying now. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ pé mo wọ́ tẹ̀ wọ́n ti dé. Stop! Ṣé nǹkan mi wà ń bẹ̀ ni? Tèmi yé mi. Babe, jẹ́ ìṣojú kejì. Stop! Farabalẹ̀ náà, káyè náà. jẹ́ ọ̀wọ́ ó fògùn sínú ọtí fún mi nítorí kó fẹ́ bá mi lájọṣepọ̀ why just that the funniest part ni wípé mo lọ́ọ̀ gbogbo ẹ̀ mi fẹ́ kí nǹkan báyìí kò ṣẹlẹ̀ sí but it's a pity. bá kọ̀kùn oníkèrè àyèkèrè. ṣèrò mọ́ ọ̀jẹ̀jẹ̀wọ́. bàbá mi ò jẹ wọ́. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀. àwọn ìkìlọ̀ tí mo ṣe fún ọ kó tó di pa àtàràbọ̀ nǹkan tá àtàràbọ̀ lọ́jọ́ náà nǹkan ṣó kọjá rẹ̀ ṣó jẹ wọ́ bẹ̀. bàbá mi ò jẹ wọ́. mo ti bí ọbẹ àwọn onílẹ̀. wọ́n sọ pé wọ́n ti ṣe tán lóòótọ́. Ah, bàbá mo ti ṣe tán sórí gbẹ́rẹ́ tí mò ń sọ fún ẹ oní mhm. méje wà oní mẹ́sàn-án sì wà ìwọ ni kọ́ ọ wá sọ èyí tí ó bọ̀ lára mu tí ò ní ní ọ lára mẹ́. Ah, bàbá ẹ wò mẹ́sàn-án yẹn gan-an ni mo fẹ́ nítorí egungun ọkùnrin mẹ́sàn-án ni o mẹ́sàn-án yẹn ni mo fẹ́ bàbá. mẹ́sàn-án. bẹ́ẹ̀ ni àbí méje. mẹ́sàn-án ni ah, méje báwo mẹ́sàn-án ni mo fẹ́ mẹ́sàn-án ni. ọ̀ mi yé. bàbá yé báwo ẹ wò bí mi ṣe wà yìí àyà mi ti kíkín tó débí o kí ló ń jẹ́ yé ah ara o mẹ́sàn-án yẹn gan gangan ni mo fẹ́ sà ẹ ṣàánú mi. ọ̀dà ọjọ́ tá a bá rí ìgbẹ́jọ́ náà níbi ìwọlé. ayiwo ah, ẹ nǹkan tó kọ̀ sí mi pé ọ fún mi lásìkò díẹ̀ kí n fi pèlú àwọn nǹkan tí ń pèlú tán ah mi bá ti ṣe tán ah ó ti yá mi. Ah, ẹ dá mi mo dúpẹ́ o. ẹlẹ́tẹ̀ẹ́ tí bẹ́ẹ̀ sọ̀lẹ̀ làápọ̀ ìyá mi ẹ̀ jẹun wọ́n ní kí ló dé tó alágbádá ni ó máa ṣiṣẹ́ wọ́n ní kí ló dé tó mọ̀nàwọ́ tó ni ó máa tọ̀ ó ní gbogbo nǹkan tí bá ti ń bẹ lọ́wọ́ àwọn nìkan bẹ̀rẹ̀ sí ni máa gbé fún ọ. ọkùnrin ìdókòwò. ẹ ṣeun bàbá. ìwọ ti là ah, ó ti dẹ́ni ọ̀la. ẹ ṣé mo dúpẹ́. sọ wá rí ìdí tí mo ṣe ní kó o jókòó sórí kìnìún hmm. kí ojú egbò kó bá lè tè jiná torí ọ̀run mòoru. mo mọ̀ hmm. èmi gan mọ̀. ọ̀run mòoru ní báyìí ọkùnrin kọkùnrin tó bá ti lè lugúdẹ yìí tó ti bọ́ ọ lájọṣepọ̀ hmm. wọn ò mọ kiri ata lójú ìran hmm, tó bá ti wá ń kiri ata yìí ìkún ló mọ bá wọn òsì ó mọ bá wọn ìyá ó mọ jẹ wọn ìwọ ó sì mọ lọ́la tiẹ̀ owó rẹ̀ ó mọ búyàrí yóò máa búyàmù. àṣẹ àṣẹ. ẹlẹ́ẹ̀kejì wàá rèé ilé ata mẹ́sàn-án tó wà níbi tá a ti sin gbẹ́ràn fún ọ. Hmm, ọ wà kó lọlé ibi tójú méjì ò ti ní rí ìgbàkúùgbà tọkùnrin kan bá ti bọ́ ọ lájọṣepọ̀ tán ọ lọ ọbẹ̀ tọ́ ọ bá ti wá lọ ọbẹ̀ orúkọ wọn ló máa dá sí i hmm. tọ́ ọ bá ti wá ń dá orúkọ wọn sí i a ó mọ̀ kiri ata polówó tán onírú akígbe kálù hmm, aládàlú ní sọ nǹkan tí wọ́n ń tà tọ́ ọ bá ti jẹ ìwọ̀ kíní ata yìí yóò kó mbẹ́ hmm. bẹ́ẹ̀ ni àmọ́ tọ́ ọ bá ti jẹ ìwọ̀ yóò máa wà mbẹ́ ah, sọ wárí ta ti ń bẹ́ ń o òun làwọn ọmọ polówó kiri ara ta ẹ ṣe bẹ́ẹ̀ hmm. sọ̀rọ̀ mi yọ báyìí ìkìlọ̀ wá rèé torí kò sí nǹkan tí ń bẹ láyè tí ò ní kìlọ̀ ẹ̀jẹ̀ rẹ kankan kò gbọ́dọ̀ bọ́ lájọṣepọ̀. ẹ̀jẹ̀ mi hmm. èmi nìkan ni àwọn òbí mi bí. àkúdà ìyá rẹ o. rárá èmi nìkan ni wọ́n bí kódà ìyá mi gan ti ṣaláìsí kódà gan mi ò lẹ́bí mi ò lára ìtàn tí mo gbọ́njú bá ni wípé èmi nìkan kò sẹ́bí kò sára àfi èmi àti bàbá mi nìkan. ẹbí rẹ tàbí àràbàtàn rẹ náà kò gbọ́dọ̀ dánwò. bàbá mi mi ò lẹ́bí sẹ́yìn mi ò lẹ́bí mi ò lára èmi nìkan àti bàbá mi nìkan ni. tó bá ti wá rí báwọn kò séwu ah! ìwọ ọmọ ọlà táwọn ọkùnrin ó sì máa kó sí ah! ọlà rẹ ó sì máa bú yàrá yàrá yàrá ló bá tán bàbá ń bá rè tó bá fẹ́ ṣe dáadáa hmm. kọ́ wa mọ àkàkẹ́ lórúkọ rẹ bẹ́ẹ̀ ni àkàkẹ́ mi kọ́ wa fi ṣe pé àkàkẹ́ aláta ah! orúkọ rẹ ó máa lọ ọ̀tún orúkọ rẹ ó máa lọ òsì ó di àkànkẹ́ aláta nù. àkànkẹ́ aláta. bẹ́ẹ̀ni. kọ́mọ ah. hmm? kù sí mi. àkànkẹ́ aláta. suẹ́suẹ́. ó ti ní suẹ́suẹ́ nú. Ah. <laughs> wo ó ti tán. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé èmi kò máa wá jọ yín lójú hmm. tówó bá dé tọ́lá bá dé tán máa ra mọ́tò fún yín mo máa kọ́lé fún yín lágbára Ọlọ́run. lẹ́mìnì kan tán. máa kọ́lé fún yín. mo ṣe tán àti gbà. máa kọ́lé ó ń fún mi ẹ̀wọ̀n ní báyìí ọtí la ọtí la ó mú olókùnfẹ́ ẹ bá ń wọ́ ti wá. ìwọ tí wo lè fẹ́ sà. kò sọ ọtí táwọn èèmù ọmú ńlá wà òfin lóhùn sọlẹ̀ ẹ bá ń wọ́ ti èèyàn gbọ́dọ̀ sí irú nǹkan báyìí kó mọ̀ fọ́ títẹ̀ hmm. hmm, ọtí ni ẹ fún mi. Hmm, màá lọ bá yín wọ́ tí wá ń sìn ẹ ṣé gbogbo ẹ mo rántí àti mi ò jẹ́wọ́ mi ò jẹ́wọ́. máa rọ́jú o ọ̀dà. fún mi lọ wà láàfíà rẹ. eléyà mi lè. sọ́ọ̀tún dán wà láàfíà mọ̀mọ́ ni. elégédé ní sọgbọrọ jákó gbọrọ ní fàkálẹ̀ jánà ogun dé mo dánù gbọ̀n sí adé ọmọ ọ̀run mi là á jánà èyí tó máa fẹ́ mọ̀ sílẹ̀ tó máa lẹ́nu mi dà síta. èmi ò fẹ́ lẹ́yìn o. ta lẹni tó bọ́ ọ lájọṣepọ̀ gbẹ̀yìn tẹ́ ẹ jọ ń ṣe wọléwọ̀de. bàbá dọ̀tún ni dọ̀tún ni dọ̀tún lórúkọ ẹ̀ mo ní dọ̀tún ni lórúkọ ẹ̀. wo bá a rí tàgìrì awo ò léwu a fi kárí ọmọ dọ̀tún yìí o àtìyá tó bí lọ́mọ àtìyá àwọ̀ gangan náà fúnra rẹ̀. bàbá màmí ti kú. Oh ìgbà tí wọ́n bí mi lọ bàbá nìkan ni mo ní. ọ̀dà ó mú ẹ̀kọ́ ẹ̀kọ́ ni a gbọ́dọ̀ fojú kan wo wọn pátápátá tá a bá. aláwẹ̀ tẹ̀sílò tẹ̀sílò bàbá aláwọ̀ gan rọ́jú ni gbogbo dẹ́ nǹkan wáyé náà dáa ó yẹ káwa náà máa ṣe nǹkan fún yín. ní báyìí lọ́ọ́ kó wọn wá àwọn tó jẹ́ bí rẹ̀ náà kàn máa bọ̀. Ah, Baba, bàbá ẹjọ nítorí ọlọ́sà ilẹ̀ lè fún mi tó ti lè leave me kó you leave me Ah, oúnjẹ mi. bí n bá fún ọ ní nǹkan ẹ̀rọ yóò Ah, ah. àmọ́ nǹkan tó sì ń gbé ọ wà kóróbá kan tó ló kún rẹ̀ dáadáa ọ wà síkírítà ń wí sínú èsì ah. tàbí fáànù ọ máa bomirin bá mo ti ṣe yẹn ah. mo ti ṣe. ọ tún máa ṣe lọ ni. ọ̀dà ah, a ní kí kí n pe Baba mi wá àti Dọ̀tun àtàwọn bàbá òbí tiẹ̀ náà dàmú ti gbọ́. bá a bá ti rí wọn ó ti tán máa bomirin nígbà tí èèyàn bomirin fúláwà ẹ má pẹ́ o ṣé bó o ti ń pariwo àdúgbò kiri náà rèé. ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ o. Ah, màmí ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ mà O tiẹ̀ dá ẹ tiẹ̀ ó tiẹ̀ dá tiẹ̀ wá. dòdò kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé ọkọ mi. àṣàdédé ló sọ pé ní ara ń ta òun bẹ́ẹ̀ ni mà kò dẹ̀ sọ sínú tí mi ti gbé lọ ṣé ló ń rìjẹ́ tiẹ̀ ni. ẹ lọ sọ hospital nígbà tí ṣe mi pọ́n wọn kú ló wá di ilé dúró dúró dúró jẹ́ màá fà ní kí ló ṣẹlẹ̀ àtàbí ìbáwo ẹ́ hospital. bó ṣe bẹ̀rẹ̀ ni arákùnrin ta mi bẹni fún wọn sọ mí sínú ata. wọn ò ní sọ ẹ sínú ata lágbára Ọlọ́run. inú mi wà kò sí kọkọ tó kò change ó kàn pọ̀ sí. o wá ń ta ẹ́ ọ̀tá ìlara ń ta lágbára Ọlọ́run wọn ò ní ti bẹ ọmọ ọmọ mi nítorí o ti yé mi máa fà ní máa wo o ti jẹ́ kí n wo jẹ́ kí mi náà pẹ̀lú tí mo fẹ́ pè. wọ́n lọ wá wá wá ọkọ mi. ẹ gbà mí kí ló dé mi máa rírú eléyìí rí àtàbí báwo ọlọ́run má jẹ́ káyọ̀ ti fi ọmọ mú mi o mi ì ní o. my senior officer. Ah, ọ̀rẹ́ mi. my senior officer. adi congratulations. thank you. ah thank you. i'm very happy o. inú mi dùn gan. for this your promotion <laughs> inú mi dùn fún ẹ gan. Ah. ọlọ́run ọlọ́run mi dùn gan it's not easy. ah it's not easy. you know <laughs> eh. o kò ní pé kí n tẹ̀lé ẹ ká máa lọ. Ah, èmi náà dẹ̀ kọjú sí ogun bẹ́yẹ. ẹ ṣé mo pe bọ̀bọ̀ yẹn mo hm, kàn fún pé bọ̀bọ̀ kàyí ó ti tọrọ rice wájú. ah ó pọ̀ i mean ó pọ̀ he just turn himself to undefeatable. i mean how can ẹgbẹ́ mi kọ́ṣẹ́ mọ́ wa tí ọwọ́ ọlọ́pàá kò ní lè ka àbí nílùú táwa yìí ah, èyí tó lọ́pàá tó ọmọ kẹtọ́ wa ni ọlọ́pàá mú ni mọ́gùn. yes na ìjọba mú ni mọ́gùn lọ́pọ̀ wa. bẹ́ẹ̀ ni na. mo kàn fún pé jọmọdún ni wọ́n bọ̀bọ̀ yìí but tell Kanika lawyer, more okay. Come and forgive me now. But me, I still look young and everybody will, you are, of course, as a senior colleague, you are leading, what is the team here? You know, so don't tell me, because I'm talking to my car. Ìwọ náà tó bá wù ú pé bóyá ó fojú sí ẹ lára àbí kò fojú sí ẹ lára kọ ah, ìgbà kan pọ̀ sálẹ̀ ah, fún yẹn o. màmá dẹ̀ túlẹ̀ yẹn mo fi yẹn lẹ̀ ah. ẹ̀yin ẹ̀gbọ́n náà sọ pé ẹ̀ di ọmọkùnrin kan di ọmọkùnrin òótọ́ ni òótọ́ ni so ẹ̀ka fìyà láti àti àti àti pé this glory forget whoever they gave the promotion to eh. me or no me this glory is for all of us eh. you understand. you know that squad squad wa yẹn. ah no the truth is eh squad wa ló pa ìka and that makes us the best in the police force. that's the thing do you know it's cause for celebration let's go. congratulations let's, let's, let's, let's, congratulations go. congratulations. my stuff ah! ah! i'm very happy. sure. <laughs> àwọn ìrọ̀sùn gbogbo lọ́rọ̀ adébọ̀kọ̀ tọ̀ǹdàlàtà eléyìí tí ń lára ìrántà láṣẹ bó wọ́n ní kó wá máa ṣe ó ṣe ń bá màmá tí mọ̀ kí má ti yan tẹ̀ lásán ń bá màmá tí mọ̀. ìyá wa <laughs> ẹ dákun ẹ ní kí ọmọbìnrin ṣe gàyà fún wa dé. ẹyin lóhùn hmm. ọ̀dà wọ́n ní ọ yẹra fún wa yẹra fún wa yẹra kárí kárí kárí kárí máa fẹ́ báyìí. ìyá wa kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ Adédọ̀tun torí tẹ́ ẹ̀ bá fi lè jẹ́wọ́ ṣe nǹkan tí ń ṣe bí ti ń họra yìí yóò lé wọ́n bá ti lé yóò dọyún wọ́n bá dọyún yóò yọ̀dín lẹ́yìn náà bẹ́ẹ̀ kọ́ nǹkan tí ó jà sí ẹ ní lérò rẹ̀ àfi kẹ́ ẹ ní kẹ́ ẹ jẹ́wọ́. inú ẹ sọ kí ara ọmọ tèmi tiẹ̀ lè yá ẹ kó lè gbádùn àbí ṣé ìlẹ̀ data sí inú mi fún. ẹ sọ̀rọ̀ wọn ni. wọ́n máa sọ máa sọ lóòótọ́ níbi ọdún mélòó sẹ́yìn ájú ọmọ náà ni. Ah. èmi àti metro yẹn náà lájọ mọ̀ sí ah. ẹjọ́ ẹgbà mi wo tó bá ní ṣe má ṣe ẹjọ́. ìyẹn ni pé alágbàtọ́ lásán nìyẹn láì ṣe fúlàní. ẹyin kọ́ lẹ́bí mi ní sùúrù fún kíni ẹ jí mi gbé. mi ò jí ẹ gbé o mi ò jí ẹ gbé o òótọ́ ni kọ́mọdé jẹ sí lójú ṣùgbọ́n láti mú ẹ̀jẹ̀ ti tọ́ ẹ ti tọ́ ẹ. ẹ dákun bàbá bí wọ́n ti ń sọ ìtàn wọn lọ nínú mi rántí kankan nínú mi rántí kankan ìyá wa ṣé kìí ṣe ọdún kẹrin sọ̀rọ̀ ẹ̀ yìí ó jẹ́ ọjọ́ kẹfà oṣù keje ní bí ọdún tẹ̀ ń sọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó lé. ẹ̀tọ́ bá tọmọ mi náà ni. ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́dùn ó ti ń jápọ̀ ẹ̀ torí ẹ̀yìn ọjọ́ kẹfà oṣù keje tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ń lè mí bímọ sọ́dọ̀ agbẹ̀bí wọ́n sì ń jẹ́ ó yé mi pé ẹ̀yìn méjì ni mo bí ọkùnrin kan obìnrin kan àmọ́ ohun tí agbẹ̀bí sọ fẹ́mi lọ́dún náà lọ́hùn ni wípé ìkan padà tẹ́mi fúnra lára mi tí mò ń rò pé ah bó lọmọ ó ṣe padà lẹ́ẹ̀ni jẹ́ ń rókù ọmọ àmọ́ torí ti ń bẹ lára mi lọ́dún náà àti ẹ̀mí ìyàwó mi tó tó ṣe pàtàkì sí mi kò jẹ́ ń ríro ibi wọn ti wá sọ yìí ó jọ gátí òjọ gàtí mà ti ń jọra wọn bàbá ó túmọ̀ sí pé ọmọkùnrin yìí ọmọkùnrin tèmi ń wò yìí ojú ìyá kànkẹ́ ń bẹ lójú ẹ̀ ojú èmi fúnra lára mi ń bẹ lójú ẹ̀ yàtọ̀ sí pé ó parí bóyá ẹ ti sin lábàdàn kékeré ńgbà tí èso ọmọ yín tẹ̀ ti ń tọ́ àbẹ́ ti gbọ́jàrú tí ń kiri èlò kiri ọtí kàkàkiri ìgboro ọjọ́ ọjọ́ mi ò ẹ wo dáadáa eré tí tí tí tí tèmi ò pa nìkan ni ẹ pa orí mi ò ẹ fojú pa ẹ wá wò bóyá àníjọra wa. Ah! ẹ ti dọmọ pọ̀ wọ́ọ̀dù. òun ni ká yanjú báyìí o ah! òun ni ká yanjú báyìí. wo ah. sọ rántí nǹkan tí mo ṣe fún ọ tí mo sì kí ọ ń lọ mo ní ẹ̀jẹ̀ rẹ kankan kò gbọ́dọ̀ bọ́ lájọṣepọ̀. Eh, eh, eh, bàbá ẹ̀jẹ̀ rẹ̀ rèé báyìí àgbà ẹ̀jẹ̀ rere. omi rẹ̀ ni. ẹ̀jẹ̀ rẹ̀ ti ba alájọsípọ̀ mú ayé mi tẹ̀sí kọ́kọ́ bàjẹ́ ń bẹ̀ ni ayé mi bàjẹ́ ń bẹ̀ ni pé mo bímọ méjì àwọn méjèèjì bára ẹ̀jẹ̀ ra yín ẹ̀jẹ̀ ra yín ẹ̀jẹ̀ ra yín ẹ̀gúnra. Ah. ṣé a rí báyìí tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí wọ́n kú dànù. Ah, wọn gbọ́dọ̀ fún. sẹ́rí nǹkan ti ń ṣe yìí bí ti ń yun mo sọ lẹ́ẹ̀kan sí yóò máa kẹ̀ ah. tó bá ti ń kẹ̀ yóò máa yọ̀dín. àbọ̀ tiẹ̀ tèmi ni. ọgọgùn lẹ sọ tẹ́lẹ̀. méjèèjì ni. ẹ dàpọ̀ ọ̀nà àbáyọ àti ẹ̀níjọ ṣàṣìlànà. ọ̀nà àbáyọ ti wà. ifá ó gbìyànjú wọlé ó ṣe kíní kan fún yóò yóò bless yín àbí yóò. ọ̀nà àbáyọ tó wà rí àfi kan dí kan àfẹ̀ mí kan ra kan. ẹjọ tó yọ náà. bàbá kí ni kẹ́ gbìyànjú àti sọkò yé mi èèyàn ọ̀nà fi kan ra kan fẹ̀mí rẹ̀ kí ni ìtumọ̀. àfi kan dí kan ni. ìkan fẹ̀mí rẹ̀ lẹ̀ fún kan ẹ dákun kí wàá ní tẹ́ ìpínlẹ̀ náà àbáyọ ń nínú méjì kan ara tí mo sọ fún ọ rẹ̀ àgàfẹ́ ẹ ó dà ó dà ẹ má jẹ́ kílẹ̀ yòókù rárá ẹ má jẹ́ yòókù rárá yìí ẹ fà kán ẹ ẹ ẹ kélé yìí ó má tiẹ̀ kú rárá kíkú ó má dọ̀dọ̀ ẹ̀ kélé yìí sì máa kú tán ẹ dákun ẹ dákun ojú ẹni láti máa kú sí ẹni se ṣe mi báyìí ẹ dákun torí Ọlọ́run ẹ dákun mo fún mo fa àwọn onílẹ̀ mo fi bẹ̀yìn ẹ Àkànkẹ́ bàbá ẹ wà Àkànkẹ́ májò ṣe rádaràda ẹ wò. àbíṣe adé òní kú tán ló ti fẹ́ máa kú yán yán ni. sílẹ̀ ń ṣe tẹ̀ ń jọ rádaràda jẹ́ kí àbíṣe. ẹ̀wọ́n náà bá yọ ní ẹjọ́ ẹjọ́ àrùn yàrá bá jọ ẹjọ́ wọn kò yán yán náà. ẹ bá fún kọlọkọlọ yìí ẹ bá fún kọlọkọlọ yìí bàbá. àgọ̀kẹ́ àgọ̀kẹ́ àgọ̀kẹ́ àgọ̀kẹ́ òkè jẹ jẹjẹ kò kẹjẹ kò kẹjẹ yẹ yẹ yẹ yẹ. ọ̀la o bó la ń kánjú lọ nílé ayé náà. ìlò fa ìlà ìlò èèyàn mi náà. asúré tètè kò mà ní kọjá ilé o. Ani arìngbẹ̀rẹ̀kúdẹ́ ní sùnsọ́nà o rorí rorí náà. ọ̀la ẹni òní ni yóò júwe ọ̀la òní ni yóò júwe ọ̀la o ọ̀la o òní ni yóò júwe ọ̀la o òní ni yóò júwe ọ̀la ọ̀la òní ni yóò júwe ọ̀la o ọ̀la o. ẹgbẹ́ ayé ṣe rere ẹ wùwà tó tọ́ lórí oníkan tó rí ọ̀la ni o. ayé yìí kò lọ bí ọ̀pá ìbọn o. kò lọ bí ọ̀pá ìbọn. ayé yìí kò lọ. mi ọ̀pá. ọ̀la òní ni yóò júwe ọ̀la òní ni yóò júwe ọ̀la o ọ̀la.